الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتبعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول ما شرع الشريعة نصنع وعلى نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسلم Lord.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 واتقوا الله الذي به إن الله كان عليكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ìsìláàmù fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ kábi jẹ́ ẹni àbíjọ́ náà lẹ́yìn wọ́n gbà náà abẹ́lọ́wọ́ ọba lórí ìbára wa sọ̀rọ̀ títí àárọ̀ yìí àti alẹ́ yìí kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run fún èmi tí máa máa bá wa sọ ẹ̀yin náà tí ẹ fẹ́ gbọ́ kí ọlọ́run bá kó fún ẹ̀yin náà ní àgbọ́yé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kọ́lọ́jẹ́ kó jọ wúlò fún èmi àti ẹ̀yin la hawla wala quwwata illa billahil aliyyil azim gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ elétò gẹ́gẹ́ nǹkan tí wọ́n ní a máa bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni àyà ẹyọkan nínú Al-Qur'an Karim èyí tó wà nínú Suratul Ahzab Quran 33 àyà èyí tó wá jẹ́ 59 níbẹ̀ òun náà ni a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní alẹ́ yìí wọ́n káyà náà fún wa kó ló ti pé àlàyé náà yóò máa bẹ̀rẹ̀ so bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن kan tí ó tóbi púpọ̀ ni ọ̀nà tí ó gbà tóbi òun náà ni wípé wàhálà lórí àyà yìí ó pọ̀ púpọ̀ náà èyí tó jẹ́ pé lórílẹ̀ ayé di àsìkò tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wàhálà sì tún bẹ lórí àyà yìí ìyẹn ló fi jẹ́ pé abẹ lọ́wọ́ ọba lórí pé kọ́lọ́mù fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so àyà yìí ó jẹ́ kára pé àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà àgbà ńláńláńláńláńlá lórílẹ̀ ayé tí wọ́n ti ń fi orí gbára wọn látara sábàbí rẹ̀ òun náà ni àyà tí a fẹ́ túmọ̀ fún wa ní alẹ́ yìí ẹ̀wà rí ó nídìí kéèyàn ó ti ní ẹ̀mí pé òun fẹ́ gbọ́ àgbọ́yé kínní yìí torí wípé téèyàn bá ti ní mọ́ọ́kìf ìfẹ́dá ń gbé bẹ́ẹ̀ ni pé ó ti ní stáǹdì tiẹ̀ wípé ibi tó lọ nìyí o ò ní fẹ́ gbọ́ nǹkan míì mọ́ wàá sọ wípé n tí wọ́n ti gbọ́ yìí òun náà lọ fẹ́ máa gbọ́ lọ ọ̀fẹ́ gbọ́ nǹkan míì mọ́ sọ kò ní dáa bẹ́ẹ̀ lóòótọ́ ibi tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ náà ẹ̀yọ́ máa rí pé ẹbẹ́yìn náà ní mọ́ kí ìfẹ́ ẹ̀yìn náà ní pé ibi tẹ́yìn náà ṣe ibi tẹ́yìn bá láìkì ibẹ̀ náà lẹ́ sọ̀rọ̀ lọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mo wà wájú yín láti ṣàlàyé fún yín níbi òdodo tí ó ń bẹ ní nípa àyà yìí gẹ́gẹ́ bí ó ti yé mi so àyà tó wà wájú wa yìí òun náà ni ayatu aljilbab ayatul jilbab àyà ìkókọ tí àwọn tó jáwọn àfáà tí wọ́n fún nìyẹn àyà jìlìbà àwa náà ẹnìkọ̀ọ̀kan wa láti mọ nǹkan tí wọ́n ń pè ní jìlìbà níwọ̀n àgbà tí a ti mọ̀ ọ́ mo rẹ̀ pé lápsù jìlìbà wàhálà kan ní lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà pé kí ni gbólóhùn gangan tí ọlọ́run bá gbà lérò pẹ̀lú jìlìbà gbogbo ẹ̀ náà ni a máa ṣàlàyé fún wa so àyà tó wà wájú wa ipò náà ni ayatul jilbab ìyẹn ni pé ọlọ́run ọba ó pàṣẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin wípé kí wọ́n jẹ́ ẹni tí ó máa lo jìlìbáà àwọn obìnrin kí wọ́n jẹ́ ẹni tí ó máa lo jìlìbáà àwọn tí wọ́n yọ ọ́ lẹ̀ nínú àwọn obìnrin òun náà ni àwọn tí wọ́n bá jẹ́ alìmọ́ọ̀kù àwọn tí wọ́n jẹ́ ẹrú lóbìnrin àwọn nìkan òun náà ni wọ́n yọ ọ́ lẹ̀ nítorí pé jìdìbáàbù nílò ọlọ́run ọba mú wa kó jẹ́ sábàbù nùzúlì fún àyà yìí láti lè ṣe ìyàtọ̀ láàrin àwọn obìnrin tó jẹ́ ọmọlúàbí èèyàn àtàwọn obìnrin tó jẹ́ ẹrú torí ẹni jìlìbá fi wá ìyẹn ló fi jẹ́ wípé sábàbí tó torí ẹ̀ wáyìí oríṣiríṣi nǹkan làwọn àfáà wọn tún sọ ní abẹ́ rẹ̀ ṣùgbọ́n a kì í wo sábàbí wípé ẹ ibi tó ní tí a torí ẹ̀ wá nìyẹn kí àmọ́ wò wípé kíní jẹ́ kíní o tó jẹ́ jẹ́nẹ́rà ni àlè ìbùrọ̀tú bí kò mú mi lọ́fùdí láàbí kùsù sí sábàbí lọ́dọ̀ àwọn àfáà o náà ni pé tọ́lọ̀ wọn bá wá ti lo gbólóhùn jẹ́nẹ́rà gbódúlò jẹ́nẹ́rà gbólóhùn ló bí gbogbo apátáyányán òun náà ni ọlọ́run ọba ló ń bá wí míì wà tí wọ́n kà fún wa pé àyàtà nídìí nínú wáàsí wa níbí àyà mẹ́rin ni ọ̀tọ̀ọ̀tọ̀ àbí àyè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àyè alákọ̀ọ́kọ́ òun làyè lẹ́yìn ṣùgbọ́n àyè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa kà fún wa kí ló dé pé wọ́n máa kà fún wa kí n kọ́kọ́ sàwọn àlàyé kan síwájú òun náà ni wípé jilbab òun ni àyà ilé ń sọ̀rọ̀ lé lórí wọ́n tún wá ní àyà kan tó wà nínú sọ́tò azabi tá a wà nú ẹ̀yìn náà àyà fifty three níbẹ̀ wọ́n wá pe òun ní ayatuli ìjàbí wọ́n pe òun ní kíni o ayatuli ìjàbí eléyìí ọlọ́run dákọ̀ jìlìbáàbù níbẹ̀ tíyẹn ọlọ́run bá wá dákọ̀ kíni o ìjàbù níbẹ̀ fásàlùúnà mẹ́wàárọ̀ ìjà rẹ̀ ibi náà ti fa tí ẹ yọ nìyẹn ẹ máa béèrè tẹ ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn mẹ́wàárọ̀ ìjà rẹ̀ kó jẹ́ wípé ẹ̀yin gàgà òun máa béèrè nǹkan yẹn lọ́wọ́ wọn eléyìí àgbọ́yé wa pín oríṣi wa pín sóríṣiríṣi àwọn kan wá fẹ́ ṣe yàtọ̀ láàrin ayatollah ijab àti kí ni ó ayatollah jilbab wọ́n fẹ́ ṣe yàtọ̀ nítorí pé àwọn fẹ́ sọ wípé méjèèjì yàtọ̀ síra wọn gbẹ̀dá àfáà kan wá fẹ́ sọ fún wa wípé méjèèjì kò yàtọ̀ síra wọn. téèyàn bá lọ wo ẹlẹ́ẹ̀kejì tá sọ wípé fàṣàlù húnna ìjà bẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ nínú bẹ̀ ọ̀rọ̀ àwọn ìyàwó ànábì ni tóbi kò sásìkò fún wa tábà ní wọ́n ṣe máa kà yóò ti máa pẹ́ wájú ọ̀rọ̀ àwọn ọba ń fún wa bọ̀ látòkè débi tó dé ó ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ àwọn kan wá ní àwọn ìyàwó ànábì nìkan lọ́lọ́run ọba ń bá wí ṣùgbọ́n téèyàn bá wo àyà yẹn dáadáa kò pọ̀ síbù bẹ́ẹ̀ kéèyàn sọ pé àwọn ìyàwó àwọn ìyàwó ànábì nìkan ọlọ́run bá ń bá wípé ẹ máa dẹ̀wọ̀n yín lẹ̀ ẹ máa ṣe báyìí ẹ máa jókòó sínú ilé ẹ máa ṣe gangan kan ní ìyàwó ànábì nìkan ọlọ́run bá ń bá ikọ̀ bá wí gbogbo àwọn dáadáa tọ́lọ́wọ́n bá mẹ́ńṣàn nínú rẹ̀ tí ò sáyè fún aláti kà kí wọn níyàwó ànábì nìkan ló ń bá wí kò bá mu bẹ́ẹ̀ bó láti wá yọ ẹyọ kan yìí kúrò bẹ́ẹ̀ táwa sọ wípé ìyàwó ànábìsà sálàm onìkan ní bá wí alákọ̀ọ́kọ́ àgbọ́yé àwọn èèyàn kan nìyẹn àgbọ́yé nínú ayatul ìjáàbì yìí òun náà tún wá ní wípé àwọn èèyàn kan tún wá gbọ́yé wípé ìtọ́lọ́wọ́ bá sọ fún wọn ní wípé kí wọ́n máa wà nínú ilé tẹ́ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wọn torí gbọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ inú ilé bọ̀ wá látẹ̀yìn wá ìgbàlọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ inú ilé bọ̀ wá látẹ̀yìn wá omi ìgbẹ́dọ́lọ́wọ́ bá sọ ni pé mi wàrọ̀ ìjà àbí. ọlọ́run ọba ń sọ fún wọn wípé tí wọ́n bá ti wà nínú ilé ẹ tó bá ti fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ wọn kó máa béèrè nǹkan lọ́wọ́ wọn káwọn wà níbi tó rí wọn kó wá ní ọwọ́ ni o kí wọ́n fún ní nǹkan yẹn láti kí ni o ẹ̀yìn tẹ́ bá wà lẹ́yìn nǹkan tó túmọ̀ sí ni pé kí dandan fún wọn pé wọn. tẹ́bá wà lẹ́yìn gàgá ìgbé yẹn pípa náà ti wà lẹ́yìn ibi kan gbé ó jẹ́ bí nǹkan kan tó dáàbò bò yẹn wọn sáàrí yẹn so àtàwọn ẹni ẹgbẹ́ gíní o dandan pé kótó ṣe gíní o kótó gbojú ẹ̀ bá ní so látara bẹ́ẹ̀ àwọn sọ pé àáyà tó wà yẹn o àáyà pé kí wọ́n wà ní ẹ̀yìn gàgá ni ìyẹn ni wípé inda ujúdi hinna filbuyut nígbà tí wọ́n bá wà nínú ilé wípé òun ni wọ́n ń sọ wípé kí wọ́n máa lo aya yẹn gbà tí wọ́n bá wà nínú ilé aya ilé tó wá jẹ́ aya tún jìlìbàd ìyẹn ni pé tí wọ́n bá ti wá jáde òun ni kí wọ́n máa lo kí ni o aya tún lè jìlìbàd àgbọ́yé táwọn èèyàn kan gbọ́yé nìyẹn kí ni aya tó wá wà nínú àgbọ́yé wọn tí a máa béèrè lọ́wọ́ wọn ni wípé tẹ́ ẹ bá sọ báwọn wípé àwọn ìyàwó ànábì yìí kí wọ́n máa wà ní inú ilé òní àyà yẹn sọ̀kalẹ̀ fún àwọn nìkan ọlọ́wọ́ bá dẹ̀ sọ bá ń pé kí wọ́n máa wà tí wọ́n bá ti wà nínú ilé ẹ máa béèrè kan lọ́wọ́ wọn lẹ́yìn gàgà àwọn tó bá jẹ́ pé èèyàn bá ti wá jáde gbogbo wa sínú pé wọ jìlìbáàbù jáde àwọn àgbàgbé jìlìbáàbù tá a wọ jáde yẹn kò ní í jẹ́ wípé ẹni tí ọba wọn jìlìbáàbù jáde kò gbọ́dọ̀ bójú question wa jáde bẹ́ẹ̀ wípé ṣé àwọn ìyàwó ànábìsà sálàm ṣé wọn ò bójú nígbà tí aya jìlìbáàbù ṣẹlẹ̀ nígbà tí aya ìṣẹlẹ̀ ṣé wọn ò bójú so kò sẹ́lẹ̀ kan nú àwọn tó ṣáájú lọ tó gbà wá wípé àwọn ìyàwó ànábì ọlọ́run ọba wọn ò jẹ́ kí ni ó ẹni tó ń bojú gbogbo àwọn àfáàlà tó kéde lẹ̀ òun náà ni wọ́n gbà yìí pé kí ni ọ àwọn àyàwó àwọn ànábì àyàwó ànábì sàlám ọjẹ tó ṣe gbogbo wọn gbàgbà yẹn lánàá tó fi délẹ̀ wọn gbogbo wọn lọjẹ pé wọn ń bojú bàbá náà bí ń bẹ láyé bàbá náà bí kúrò láyé ọ̀sẹ̀ náà kan sọ pé òun ròyìn ojú wọn àbọ̀ òun rí ojú wọn àyàfi bìfọ́ kíkí ni o kí àyà ìjáàbù tó ṣẹlẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé nígbà tá a ti wá mọ̀ báyẹn tá a rí ẹ̀rí kan báyẹn tá a fẹ́ fi sọ̀rọ̀ ara wa wípé àwọn ìyàwó ànábìsà sálàm tí wọ́n bá jáde síta gbangba ẹ̀dígẹ́ tí wọ́n bá jáde síta gbangba wọ́n máa ń ṣí ojú wọn sílẹ̀ bóò láti wá fẹ́ lọ́ọ́ máa ṣe yàtọ̀ tá a mú wáyẹn so yàtọ̀ tá a mú wáyẹn nísìnyí wípé inú ilé dẹ́màlì ìyàtọ̀ yẹn onítùmọ̀ tẹ́ bá wá jáde ní wàrà ìjáàbì yẹn àwọn afẹ́ fi ṣèyàtọ̀ láàrin nǹkan méjì àwọn afọ àwọn ni tẹ́ bá lọ wọ wọ́ọ̀dù yẹn gan mí wàrà ìjáàbì nàkírà lọ́wọ́ omi gbé èyíkéyìí ló lè jẹ́ nínú kíni o ìjáàbù ní wàrà ìjáàbì kékeré inú ilé kọ́ ọlọ́run bá sọ. So kọ̀tọ̀ pé mi wàrà ìbẹ́ ìtìn ọlọ́mọ màgá ló sọ kọ̀tọ̀ pé mi wàrà ìgòlùfàtì mi wàrà ìbújàtì àwọn sọ bẹ́ẹ̀ orí pé ẹ wà lábẹ́ gàgà ìtọ́ba lè dáàbò bò yín òun náà ní jẹ́ gàgà so ìyẹn ni pé ìtọ́ túmọ̀ sí gan náà ni pé káwọn ìyàwó ànábí ọlọ́mọba kí wọ́n bójú wọn wọ́n wà nínú ilé ní o gàgà lè wà fún wọn bẹ́ẹ̀ kódà òkùnkùn lè jẹ́ gàgà ìjáàbí òkùnkùn obìnrin lè má bójú ẹ̀ pé inú òkùnkùn lọ́wọ́ òkùnkùn yẹn dẹ̀ wà bìrìbìrì ẹni tí wọ́n ti sẹ́ so ẹni ẹgbẹ́ òsì lè rí inú òkùnkùn tó wà bìrìbìrì ara ìjáàbù náà ni ọlọ́ni mi wàrà yín ìjáàbù kí wọ́n sáà tí wọ́n ṣe kí ni o kí wọ́n sáà tí wọ́n rí pẹ̀lẹ́ lẹ́yìn èyí tó wá kù ní wípé ṣé àwọn tí wọ́n já àwọn ìyàwó ànábí ọlọ́run ọba ṣé dandan ni fún wọn kí wọ́n dáàbò bo ojú wọn dandan ni fún wa wáàjì alàdèsá ìnàbí ìyàwó ànàbí sàṣà àwọn ohun alálẹ́gbẹ̀dẹ́ bi délẹ̀ dandan ni fún wa kí wọ́n bójú kò síbi kan téèyàn sọ pé àwọn àyàwó ànàbí sàṣàlám wọ́n wá sí ojú sílẹ̀ kò síbẹ̀ àyàbìgbà tí wọ́n bá ń tà wá fúlé ọlọ́run ọba táwọn bá wa sàlàyé so kò síbi kankan so kílẹ̀ ẹ̀rí wa ẹ̀rí wa ni pé nítorí àsìkò a máa jẹ́ kó máa fast òun náà ní wípé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà gan mọ̀ nínú àdìsí Anas láti tí yóò sí wàhálà kankan bẹ́ẹ̀ òun náà ní wípé ìbádọ́sọ́lọ́wọ́ bá fẹ́ sọ àwọn èèyàn wò pé bẹ́ẹ̀ ẹrú ni ó jẹ́ nini àbí yóò jẹ́ ummahatil mu'minin wọn táwọn ìbá ti lè daṣọ bò lójú ó ti kí ni ó ummahatul mu'minin ànábì wa daṣọ bò lójú àwọn arúgbó eléyìí ó ìdá ummahatil mu'minin ẹ̀rí kan nìyẹn tí ò sí gẹ́sà tí ẹnìkan kan sọ pé kò lálàáfíà èdè nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Saad ibn kọọsị Waqqas Saad ibn Abi Waqqas yìí nígbà bí ṣe ó ń pé eh, ẹni tó ọmọ àwọn kan tó ń pè ní utiba ó ìyẹn ti sọ kan ẹrú ẹrú kan wà tó ẹrú obìnrin ìyẹn lọ bá ẹrú yẹn sinadọ́ wa bá ẹrú yẹn ṣe ọwọ́ ni oyún ti ń bẹ nínú ẹrú yẹn pé òun lòun ní ẹni tó dẹ̀ ní ẹrú òun ni zamoa tó jẹ́ bàbá fún ìyàwó ànábi sáwọ́dátú bíntu zamoa ẹni tó ní ẹrú ni zamoa tó jẹ́ pé òun sì jẹ́ pé ẹrú yìí ọ wà lọ́dọ̀ rẹ̀ tó gbá ó fẹ́ ó ní gẹ́gẹ́ bí ẹni tí ń bá tó gbàgbé ẹrú tóun fẹ́ ni tí ò kéé bó jẹ́ ọmọ ìlú àbí níyàwó ọjẹ́ ẹrú níyàwó ìyẹn ni wọ́n jẹ́ pé ìjà wa ń ṣẹlẹ̀ láàrin sadukun àbí wakọ́s àti abdullahi bin zama tó jẹ́ àbúrò fún to tó bintu zama tó jẹ́ ìyàwó ànàbí wípé ọmọ oyún tí oyún tí ẹrú yìí ní tó bí yìí ìyẹn sábà bí ọkọ sọ pé ibnu ahi utba ọmọ ọmọ ìyá mi utba ni abiyabu zamu àní rárá o ọmọ ìyá tèmi ọmọ tí ọmọ tí ẹrú tó jẹyàwó fún bàbá tèmi tó bí òní wọn ọmọ yẹn tó tán sọ nínú àdìsí ni pé ó jọ utba ìwà abúlébùn zamua ọmọ ìyá rẹ̀ ni laka, ọ àwọn àkúkà ọmọ ìyá rẹ̀ ni òṣìṣọ́lọ́ bá sọ bẹ́ẹ̀ òṣìṣọ́lọ́ bá wa sọ pé ẹ ń bá ṣe zìnà ẹ ń bá ṣe zìnà òkúta la lílẹ̀ áhírí àjà ẹ ń bá ṣe zìnà òkúta la máa ń gbélé lọ́wọ́ kò ní kankan tí ó gbà ṣùgbọ́n ẹni tó bá gbéyàwó ń bẹ lọ́dọ̀ rẹ̀ àlùwọ́ládù lè fẹ́ràn ọ̀ṣì ẹni àwọn ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun ló lọ́mọ téèyàn méjì bá ń jà ní sinmi àdán ní àwọn làwọn lọ́mọ ẹ̀ta ni àwọn ń bẹ lọ́dọ̀ ẹ̀ ni kéde pé ẹ lọ sí tẹ́sì pé tẹ́sì ìgbà tí òfẹ́ yóò fẹ́ yà wò tó wá kílèmù ọmọ ọmọ ẹ̀rọ náà so kò sí yẹn nú ẹ̀sìn <laughs> so ọ̀pẹ bàtà nìkan fẹ́ yàn níyàwó tó sanwó orí ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó sì kílẹ̀ púpọ̀ máa wù ní ẹnìkan wá dé lọ́wọ́ nígbà òun náà ẹ̀rọ òun nígbà bẹ́ẹ̀ àlìkámọ́ òun lọ́mọ yanjú yòókù kì í sí ọ̀rọ̀ test so látara bẹ́ẹ̀ òun náà ní wípé nínú ẹ̀sìn òṣìṣẹ́ ọlọ́run ọba wa ní ọmọ ìyá rẹ ni ìwọ tó jẹ́ abdullahi bin zamua ṣùgbọ́n ìwọ sáúdà máa kí ni ọ ìtẹ́jú bíi mí nìyí mọ́jọ kúrin ọmọ yóò gbọ́dọ̀ rí ọ kò gbọ́dọ̀ rí ọ ẹgbẹ́ ni máa bójú fún un wọ́n dẹ̀ sọ́nù rẹ̀ wáyà báyìí pé falamuyara a kò rí sáúdà àtàmà àtàtì tí sáúdà fi kú tí sáúdà sẹ́nu lé tí sáúdà wọn gbé ṣé kò jáde síta kò jáde síta ẹni ò sì lè rí ìyẹn sọ fún wa pé àwọn àyàwó ànábìsà sálàmù ẹni tí ó ṣe kí ni wọ́n o ẹni tí máa bójú ni wọ́n ànábì kan sọ pé ìtẹ́jì odidi nẹ́sùn ni amúrù ó sí dúpù so látara bẹ́ẹ̀ kò sí wàhálà nu eléyìí rárá ẹni tó bá ń tako eléyìí ó ń tako odidi nẹ́sùn tó lágbára ni àwọn afáàgbà tó tako ṣùgbọ́n kẹsẹ̀ kẹsẹ̀ tó yẹ kó tako rárá so ẹkún wọn mọ̀ pé kí ni odidi nẹ́sùn ni wọ́n ò ní lọ bí nẹ́sùn yẹn wọ́n kàn máa parabulate tẹ́tọ́ bá ń ka àwọn ìwé kọ̀ọ̀kan tí o ti mọ̀ kí lẹ́mọ̀ rògbé bóyá nǹkan tẹ́nìkan sọ pé ó lágbára pọ̀ lágbára kankan tí bá farabalẹ̀ ó máa gbọ́ nǹkan tí ó máa gbọ́ ẹ̀ ó máa gbọ́ yé dáadáa so gbàdá àwọn ìyàwó anabisa salam tí wọ́n ti wá jẹ́ pé dandan ni kí wọ́n ó bójú àyà tó wá wà ń bí ní ìsìn àti gbàlísìn ẹ̀pẹ̀lẹ́rìí tá a mú wá tí ó sì wà lámì àdìsẹ́lẹ̀kẹjẹ wà ní kòkòrò àti mùsùlùmí so kèésì àdìsí ẹ̀ máa sọ yí pé ẹ̀ ọlẹ ọkọ̀lẹ́ olùkìkọ̀lọ́lẹ̀ ara so látara bẹ́ẹ̀ káwá wo àyà yìí nìsín wọ́n dàgbé àwọn ìyàwó ànábí ọlọ́run ó dandan ni wọ́n gbọ́dọ̀ bójú àyà káwá fẹ́ káwá sọ pé yá ayò ànàbí. yá ayò ànàbí. قل لأزواجك وبناتك ونساء المؤمنين ọlọ́ni ìwọ tó jẹ́ ànábì kul li azwajika sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ sọ lẹ́yìn náà wa banatik sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ rẹ̀ obìnrin wanisa'il mu'minin. wanisa'il mu'minin àwọn àfa ṣàlàyé ẹ̀ dáadáa wọ́n ní ẹrú ò lè wọbẹ̀ láéláé nínú nisa'il mu'minin wọ́n ní anisa'u alimuminat torí wípé kìí ṣe ìyàwó nìkan ni wọ́n ń sọ anisa'u alimuminatu so anisa'u alimuminat mínàlì mùmìnì nínú àwọn kan jẹ́ mùmìnì bẹ́ẹ̀ bá ti bọ́lọ̀ tún ẹ̀ nìyẹn torí pé kìí ṣe gbogbo ẹni tó ti wọlé ọkọ lásán ọkọ àmì ẹni tó ti wọlé ọkọ nìkan ló gbọ́dọ̀ bójú ọkọ àmì ó dàrú bá ọba náà sọ ayájẹ wà ní sáwù mùmìnì àti gbogbo àwọn obìnrin so ní sáwù jẹ́ jámù kí ni o ìmọ̀ràn àti gbogbo obìnrin tó bá ti bàlágà gẹ́gẹ́ àwọn ìyàwó àwọn mùmìnì áhà ara o lọ́sọ̀kẹ́ ọmọ kékeré ọ̀gbọ́dọ̀ bójú rárá ọmọ tó bá ti bàlágà ó ti bẹ̀rẹ̀ sí láti bójú so ọmọ tó sì ayà ẹ̀ túmọ̀ ọ̀sẹ̀ tó túmọ̀ ẹ̀ bá <laughs> so ànisáwò alimúmìnàtú mílẹ̀ kí ni ó mímẹ́lìmúmìnì so ó dẹ́ni pé àwọn obìnrin tí wọ́n jẹ́ múmìnì àwọn ayò ẹrú kúrò nínú wọn náà sùn ti yọ kí ni ó ti yẹrú kúrò nínú wọn so àwọn obìnrin báyẹn kí lọ́nà wá sọ yudinina alayhinna min jalabibihin. ọ̀rọ̀ wa ni yudinina alayhinna adina adina àwọn àfáà sọ pé tó fi máa ń lọ síwájú tí a bá ní dànà kéèyàn súnmọ́ nǹkan ó ní àìkan inú kéèyàn máa sọ pé tó olómọ fi lọ síwájú make something near to to ló máa ń lọ bí lọ wájú jù àwọn kan ṣùgbọ́n ọlọ́run lọ ààlà àtúrí gbókè ló ti fẹ́ wá sísàlẹ̀ ọlọ́run bá wọn kan ló sọ ni ó yìí pé gbólóhùn yẹn ti nítumọ̀ míì gbẹ́dẹ̀ bí lọ́dọ̀ àti máa ń sọ̀rọ̀ yẹn ó yìí pé yọ wà látòkè kébí tó wá wọ̀ sísàlẹ̀ báyìí <coughs> pé ètò ọ̀wọ̀ sísàlẹ̀ báyìí yọ wà látòkè báyìí ààlà ó ní pé ọ̀n ó wọ̀ látòkè wálẹ̀ ṣé lọ́sọ̀ ni ẹ ọlọ́run bò ní sọ kẹ́kẹ́ àbí kó ti nítumọ̀ àlẹ́yìnà lórí wọn báyìí ló ti gbé wá sísàlẹ̀ so na. min jalabibihin. so ọlọ́run ọba ní kí wọ́n ṣe min jalabibihinna ọlọ́run kí wọ́n gbé wá látòkè wá sísàlẹ̀ aṣọ tá ní aṣọ jìnnìbáàbò ọlọ́run kí wọ́n gbé wá bẹ́ẹ̀ so níbẹ̀ wá ní tàbá níbi àwọn ìyàwó ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba pè mí sọ yẹn gbólóhùn yìí ti níyìn náà tí fìlì bá ti wá ní mùdọ́rí ìwà yẹn ó dẹ̀ túmọ̀ amúrù ìyẹn tó máa ń lágbára ju gbogbo amúrù lọ gbogbo àwọn afáàdó gbà bẹ́ẹ̀ tó bá máa bá wọn sọ ẹgbẹ́ ọlọ́ni pé àwọn tí àlùmíyàtọ̀ àwọn náà والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم ويذرون أزواجا يتربصن يتربصن بالمدار لو wá pé tí ẹ bá fẹ́ ṣe pé tọkọ èèyàn bá débé kí ni ọkọ kú èèyàn fẹ́ ṣe ìdá ọ̀rá èèyàn náà ní yàtàrà bàṣà ọlọ́run bá máa mú bílùmùdọ́rì wà amúrù ni amúrù ni yudinina amúrù yẹn tó lágbára ju kékeré tó máa amúrù direct wa ẹ bá wọn bá ti sọ fún wọn náà máa bẹ nínú lúgọ igbe kò sí èméjì nù ẹ èyí tó fìdí múlẹ̀ ni pé amúrù náà lọ́wọ́ bá ń sọ wọ́n sọ pé mo dọ́rí ọlọ́wọ́ bá mú wa amúrù ni àṣẹ tó lágbára ni àwọn afáàbù sọ pé ojú mi ni kóbìnrin mojú náà fi take stand yẹn wọ́n wá ṣàlàyé pé tọ́ ọ bá wà lọ́ọ́ yọ̀ ìyàwó ànábì kú òun bẹ́ẹ̀ ta ibo lẹ̀ rí rẹ ti wá tó fẹ́ yọ àwọn ànábì kú mẹ́ tọ́wọ́ á fi àwọn ṣé ó fi bànáàtì ànábì lẹ̀ àtàwọn ànisáwìlì mumi láti tó kù ó fi wọ́n lẹ̀ mẹ́ ta lọ ṣáájú ìyànsọ́rú gbọ́dọ̀ mẹ́ kò sí tẹ́lẹ̀ ni ó fi àwọn òwe àti kí n sọ pé àwọn ìyàwó ànábì kìí ṣe dandan fáwọn náà kí wọ́n kojú so kó lè bá àrọ́ náà lọ́dọ̀ pé kò ní lọ́nà Tala kú tó ṣẹlẹ̀ nínú àyà yìí so ẹni yẹn ìdọ́wọ́rọ̀ wọn bá kì ní gbé àyàwó àdàbíkè sàn kí gbogbo so mi wàrà ìjà inú ilé lọ́nà sọ pé tí wọ́n fẹ́ fún yẹn ní nǹkan eléyìí gangan lọ́nà sọ pé náà ah, bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbẹ́ tí wọ́n bá wá jáde sọ́lọ́ nìkan ọmọ bojú ni ibo ni wọ́n ti rójú wọn. kò possible simple ni simple kì í nǹkan tó le so látara bẹ́ẹ̀ làwọn afáàsọ fún wa wípé nígbà tó lọ́nà pa wọ́n pọ̀ ó pa àwọn ìyàwó ànábí ọlọ́run ọba pọ̀ mọ́ ọmọ ànábí ọlọ́run ìpapọ̀ mọ́ gbogbo àwọn nìsa ànìsa wilmuminat tóbi lè pa wọ́n pọ̀ báyẹn a lè dá àwọn kan yọ sọ́tọ̀ kí la fẹ́ fi wọ́n sọ́tọ̀ kò ṣeé ṣe a lè dá tó bá ààrẹ rí kankan tó wá ká lè fi dá wọn yọ sọ́tọ̀ àyàfi ká kó gbogbo wọn pọ̀ tabali ẹ̀jẹ̀ á kó gbogbo wọn pọ̀ kí gbogbo wọn má jẹ́ kí aláwọn ìyàwó ànábì wọ́n ṣe àṣejùnú ẹ̀sìn nìyẹn kí ló tí wọ́n ń bojúlẹ̀ tí wọ́n fi ń jáde gbogbo gbàdé jáde àṣepisẹ́kì àbá àṣepisẹ́kì báwọn àfi kákó gbogbo wọn pọ̀ ká sọ pé kí ni o gbogbo wọn lọ ẹgbẹ́ bojúlẹ̀ àfi níní kí ni o láàfi níní problem. so látara bẹ́ẹ̀ ibi nǹkan tí wàhálà ti kọ́kọ́ wá nìyẹn táwọn afáǹsà láyé ẹni wàá fẹ́ takú wọn ná nítorí wọn wàá takú wọn ná ní pé àwọn ìyàwó ànábì ọlọ́run ọba o kì í ṣe dandan fún wa pé kí wọ́n bójú kódà nínú àwọn àfà náà bàdó gbajúmọ̀ wọn lọ gbé àwọn tó ṣáájú lọ wọn kàn ń bójú ní kẹgbẹ́ ní ẹ̀ka lọ́sọ̀ fún wa pé kí wọ́n bójú kálukú kàn rí bó kàn dá wọn kàn ṣe bẹ́ẹ̀ ah, ah, àṣejù ní wọn pèlè nínú ẹ̀sìn àdébí sì rí wọn náà ṣe bẹ́ẹ̀ yóò àwọn ọmọ pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ so arabi kan tó jẹ́ nǹkan àkọ́kọ́ tí ó yẹ pé téèyàn bá ti gbọ́ yé kò ní ní wàhálà kankan so àwọn wàhálà ibi tí wàhálà kọ́kọ́ ti ń súyọ táwọn afáàn ṣàlàyé nìyẹn tí wọ́n fi sọ wípé wájìbù ni fún obìnrin kọjẹ́ kí ni o kọjẹ́ ẹni tí yóò bójú ẹ̀ lẹ́wọ̀n àgbà náà lára nǹkan tí ó tún di wàhálà òun náà ni wípé ojú gangan báyìí fèsì báyìí àlùwájìbù fèsì báyìí wọ́n wá ń jà sí i wọ́n wá sọ wípé fèsì ṣé fèsì wa yìí àti ọwọ́ méjèèjì wọ́n wá sọ wípé ṣé ìhòòhò ni ní àbí kò kì í ṣèhòòhò ìhòòhò ni ní àbí kò kì í ṣèhòòhò so tẹ́ẹ̀ bá lọ àwọn tó ti ṣáájú lọ èyí ó ra àwọn àbá àgbà míì tí sọ pé kèé ṣe hùhù Abu Hanifa sọ bẹ́ẹ̀ Imam Malik sọ bẹ́ẹ̀ Imam Shafi sọ bẹ́ẹ̀ Imam Ahmadu náà sọ bẹ́ẹ̀ nù rìwáyà kan wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ kí ojú jẹ́ òun nù rìwáyà mi sẹ́fẹ́ ẹ̀ bá wọ ẹ̀yà mẹ́rin inú àwọn àyè mà èyí sọ dẹ́rì ni <laughs> èyí sọ dẹ́rì ipe ojú yìí ṣé ìhòhò ni ni lọ́dọ̀ obìnrin ìkọ́tọ́kùnrin ó ti wà gbé láti bí ìdolo débi kí ni o débi tóbìnrin wa ní ṣe ojú àti ọwọ́ ṣé ìhòòhò ní ní àbí kéṣe òhò ìjà kan nìyẹn àwọn kan ní ìhòòhò ní àwọn kan ní kò kí ṣe òhò àwọn náà ní kò kí ṣe òhò wọn wá rí àwọn àfáà tó bá kí wọn tí wọn ti sọ̀rọ̀ lọ síwájú tó pọ̀ àwọn wa sọ dẹ̀rí pípọ̀ dẹ̀kọ́ ní ẹ̀rí àlàyé lẹ́rìí kìí ṣe pípọ̀ kí wọ́n láàyè tó wà ń bẹ wọ́n á nìyí ẹ̀rí kan náà ni gbogbo kálukú wọn ni wọ́n jọ dúró lé lórí ẹ̀yin náà rí i pé ẹ̀rí istimba tọ́tù ni wọ́n fà jáde nínú ẹ̀rí tó má yẹ ti fà jáde ẹ̀dẹ́ wàá nílá ká ìdáadáa òwò kan gan tiẹ̀ ni ọ̀sọ̀ di nǹkan tí òwò máa lò lọ tiẹ̀ ni ìsọ̀rọ̀ yẹn bá nílá ká ìwà tó jókòó wà tó farabalẹ̀ wọ́n ní òṣìṣẹ́ bá ní látẹ̀ntẹ́kìbú alimuhurima àdísí olálàáfíà tó sì wà lábẹ́ni látẹ̀ntẹ́kìbú alimuhurima wàlá tẹ́lbásílẹ̀ kọfàzẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ bá ti wà níbi tó ti ń ta wá fúlé ọlọ́run kò gbọ́dọ̀ lo kí ni o nìkọ́ọ̀bù kò gbọ́dọ̀ fi nǹkan bójú kò sì gbọ́dọ̀ wọ nǹkan sí ọwọ́ àlùkọ̀pọ̀ àtìkọ́ gbọ́dọ̀ gbọ́ kọ́ gbọ́dọ̀ ló nǹkan sọ́wọ́ àwọn afáàtẹ sọ pé dandan ni àwọn ni ẹhẹ́ ntàlẹ́bí sọ yẹn òun ni wípé omi ìgbé wọn ti ń bojú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì ti ń lo kí ni o wọ́n ti ń wọ́n ti ń bo kíni o ọwọ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n débì òun ni wọ́n sọ fún wọn wípé ẹ síjú níbí àṣẹ ní kíni o àṣẹ ní rọrùn fún yín torí pé ọlọ́run bá máa ń ṣe ẹ̀ẹ́dẹ́ láwọn ibì kan nísìnyí báyìí ọlọ́run bọ̀ fẹ́ kéèyàn ṣe zìnà zìnà yẹn gangan ló ga jù gbogbo tó bá lè mú yẹn débi zìnà èèyàn wo obìnrin ni èèyàn wà pẹ̀lú obìnrin ni kíní kan ṣẹlẹ̀ gbogbo kan lórí mú àwọn yẹn ní tó lè mú yẹn débẹ̀ ni àtún wá sọ àwọn kíní yẹn náà dè wọ̀ ṣùgbọ́n tá a bá rí i pé èèyàn ní ájà bẹ́ẹ̀ tó fẹ́ fẹ́ yàwó ní ìsìn àwọn ni ìwọ lè wojú rẹ ṣẹ̀fẹ́ bó ti fẹ́ ó sì lè fún ọ̀fẹ́ mọ́ ó lè wojú ẹ̀ tó ní asọ́dẹ̀tọ̀ fún yín kí ló bá ti jẹ́ wà sáyìn là máa bẹ́ẹ̀ ló bá jẹ́ wà sáyìn ó wà gbogbo fi ọlọ́tí máa wà nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn afáwà sọ pé torí bó jẹ́ wà sáyìn téèyàn fi lè débi pé èèyàn fẹ́ ṣe zìnà òun náà ọlọ́run bá wa sọ díẹ̀ tó ń bẹ̀rẹ̀ rí pé ẹ sí ojú yín nígbà tẹ́ bá ń ṣe pé ẹ nídìí ibi tẹ́ ń ta wáfù yẹn máa ń pọ̀ níbi ta wáfù ẹ nídìí ìbàdàn bá ń ṣe ájì lọ́wọ́ iṣẹ́ yẹn máa ń wà tedious ẹ nídìí kẹ ẹ sí ju yín ẹ tún sí ọwọ́ tó fẹ́ẹ́ fẹ́ẹ́ máa ṣe kankan tí ó jọ ẹ̀sọ́ wọ̀nyí lẹ̀lẹ̀ wọn ó mí gbé wọn ń bojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn ó dẹ̀ mí ìwí gbé kí ni o wọn ń bo ọwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ẹ̀ ọ̀ràn yẹn ló yẹ àwọn ṣe kí ni o wọ́n ìnfà jáde àwọn abalakeji náà ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n in tó bá ti jẹ́ ìhòhò ọlọ́run ọba ò lè ní kéèyàn ò sí ìhòhò lẹ̀ láìláì bí ìgbàlódé gangan bá jẹ́ ẹ pè ní ìhòhò ìhòhò ní nǹkan tó burú ní ìhòhò náà ìhòhò ọlọ́run ọba ò ní kéèyàn ò ṣe kí ni o kó sí ìhòhò lẹ̀ so látara bẹ́ẹ̀ kò lè jẹ́ òwò nìyẹn ó mì pé kéè ṣe òwò lọ́lọ́run fi ní kéè sílẹ̀ ṣàgbé èèyàn bá wọ pé ewu wọn á fẹ́ múnú méjèèjì báyìí ní ìsìn o kò sí lé <laughs> ní tí ò lè rárá ni ṣùgbọ́n téèyàn bá wò èèyàn ò ní mú ètèèyàn fẹ́ múnú méjèèjì ẹni tó bá múlò ẹ̀rí báyẹn wá àbẹ̀bọ̀ ah, kí náà nìyẹn náà tó bá gbé òwò ọlọ́wọ́ lé ní kéèyàn sílẹ̀ lẹ̀ ṣùgbọ́n yìí òwò ọ̀nà méjì ló pín sí lọ́dọ̀ àwọn àfa gbogbo ẹlẹ́mọ̀ gbàgbé òun pín sọ́nà méjì ìhò kan wà tẹ́ ń pè ní mùgálázọ̀ ibùkẹ́dẹ́ bá sọ fún ọ̀gá náà lákàtí ẹ̀ náà máa sọ fún ẹ̀fẹ́ ìhò kan wà tẹ́ ń pè ní mùgálázọ̀ àti géèrú mùgálázọ̀ ìhò tí ó jẹ́ private party èèyàn kò sẹ́ni tí ó rí gan bẹ́ẹ̀ yẹn a máa díjú gan bẹ́ẹ̀ bá rí kí mo wo kí mo rí kí mo bá pàdé so wọ́n gbàgbé ibi iwájú ara èèyàn àtẹ̀yìn ara èèyàn ìhòòhò tó lágbára ni lọ́dọ̀ obìnrin náà òun náà lágbára àti gbígbáyà rẹ̀ ìhòòhò tó lágbára ni ṣùgbọ́n àwọn yòókù ìhòòhò tí wọ́n ṣe kí ni o ọmọ ní ìhòòhò náà ni ó sì ṣe kí ni o ó sì mọ níwọ̀nba ló jẹ́ pé táwọn afá bá ń sọ̀rọ̀ lórí ìtàn ìtàn wà nínú tó wọlé sí ọ̀dọ̀ ọkùnrin pé àwọn èèyàn pè ní òòrùn kì í ṣe òòrùn àwọn kan sọ pé rárá ìhòòhò yẹn èé ṣe kí ni o mọ̀gá látọ̀ ni ìwò tó lágbára ní àbá wo ìròyìn sáwọn torí pé ìhòòhò yẹn kò kì í ṣe ìhòòhò tó lágbára tó ojú ara gangan ẹ̀dẹ́ lè wá ń bẹ̀ sọ látara bẹ́ẹ̀ ẹ̀dẹ́ lè wá níbẹ̀ tí ó yẹ pé kìíní yẹn náà kí ló sì ń jẹ́ o ìhòòhò ni èmi nìyẹn ẹ̀ ló má bẹ́ẹ̀ wọlé ṣùgbọ́n eléyìí tí fi wá gbà wọlé tó wá wà àwọn afá tó wá sàlàyé fún wọn wípé nínú ẹtí bá ti ń ṣe hajj ẹtí bá ń ṣe hajj tó jọkùnrin kò gbọ́dọ̀ wọ aṣọ tó máa ní ṣèpù fún kankan bí aṣọ tí mo wọ̀ báyìí tó ní ṣèpù ní wọ̀ kò ní wọ aṣọ tó bá ní nǹkan kan tó bá ní ṣèpù téèyàn lè fi dáàbò bo nǹkan kan nínú ara èèyàn kò gbọ́dọ̀ wọ tó máa dáàbò bo páàtì kan nínú páàtì ara ẹ̀ tẹ́gbẹ́ aṣọ yẹn máa ní shape kí lọ́ọ́ ẹgbẹ́ kọjá ríran tẹ́yọ lọ́tọ̀ ẹ̀pẹ̀ ní ríran ṣùgbọ́n kọ́dà kí èèyàn kan fi nǹkan kan sómọ́ra wọn kó wá dàbí wà lẹ́yìn àwọn nǹkan báyìí ọmọ sí ọkùnrin ọgbọ́dọ̀ sí aṣọ yóò lu aṣọ mọ́tì yóò wọ̀ kan lórí wa obìnrin àwa máa wọ iṣẹ́ àjìyàn pítọ̀ fún ti dín nìyẹn obìnrin wa ni wọ́n fún láàyè kan wọ gbogbo aṣọ tó gbé kí ni ó ìyẹ mọ́sílá àti tiẹ̀ ní wípé tábánikò wọ́n ṣe bọ́kùnrin ti ṣe ẹ̀wà àwa ni kò wọ̀ọ́rú aṣọ báyẹn bàtà wa ni kò wọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ò ní ládàá irú gada aṣọ wípé kí ọkùnrin kó má ṣe yẹn kó má wọ náà má wọ nǹkan o àwọn pé ìwé kékeré ni má sì fi tó wà á níran tí ó jẹ́ ríran tí ó jẹ́ bíbí kan tó gbé síbi kí ni ó síbi ojú rẹ̀ ìyẹn ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀há àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀há abiyat tọkùnrin bá tún ń bọ̀ lóòótọ́ ni wọ́n ò gbé nǹkan síbi ojú wọn a máa da nǹkan bí aṣọ kan tó bá ra wọn èyàn lè fi ọwọ́ bojú èyàn lè da nǹkan kan bojú tí ò ní jẹ́ kọkùnrin ó ṣe kí ni o kò rí yàn kò sẹ́ni ẹ̀ka tó ta kò tó gbé kí ni o sádìlúwà àwọn ìyàwó Aisha gbogbo àwọn tó jẹ́ àwọn sọ àbíyàt ni wọ́n gba àwọn ayémọ́yé rí wáyà tí wá pé táwọn bá ti bá àwọn ọkùnrin ń bọ̀ àwọn a máa dáàbò bo kí ni o àwọn àdá àdìsẹ́ wa bẹ́ẹ̀ tí Aisha lọ pé kí ni o ṣe sákìlì o lè mú kankan bẹ́ẹ̀ ìborun kan wà níbi orí ẹ̀ báyìí o lè rọra dáàbò sẹ́pẹ́ ìborun yẹn òun kàn wá kí ni o lè dáàbò bí ojú ẹ̀ báyìí kò sí àbá tó takò so kéèyàn wá fi bẹ̀rẹ̀ sọ wípé. So, ojú ó jẹ́ kèése òhò tí wọ́n bá dọ́dọ́ ọjọ́ pé kèése òhò ó ti ní dọ́bẹ̀ yọnu tẹ́ ojú ò kìí ṣe òhò yọ wọ́n sọ pé ok torí ẹ̀ obìnrin lè fi ilẹ̀ káwọn èèyàn ọmọ rí ẹ bá ti lè wà ní tó bá ti lè gbé yẹn dání bá pé ojú ò kìí ṣe òhò kí ni àwọn ọmọ fi ṣẹ̀rí ẹ̀ yóò ní ah, gbogbo àwọn àhímọ̀ gan wọn sọ pé ojú ò kìí ṣe òhò àfa àbáyé ọ̀sọ̀gbọ́n jókì sí o àfa àbáyé so nínú tí a rẹ̀ yóò kó bí àfa bíi fifty wa ni àwọn àfa lalalala mama yes that is our scholars ló sọ yín pé ojú òkè sí òun yìí ṣùgbọ́n wọn ò ní mọ tó wà nínú abẹ́ kínní ẹ so ìhòhò òun lójú ìhòhò sì gbé sọ́nà méjì <laughs> so bí wọ́n gbé bá ti bẹ̀ nínú làkàrẹ̀ kankan tó máa ń wọ̀ ó rẹ̀ tako lọ́dọ̀ obìnrin ìhòòhò lójú bẹ̀ lọ́dọ̀ ọkùnrin kèése kí ni o kèése ìhòòhò tó kí wọ́n ti ṣàlàyé ìhòòhò tí kí ni o tọkùnrin ti ṣàlàyé ìhòòhò tí kí ni o àtọwọ́ méjèèjì orí sókè àwọn máa fi ẹ̀rí àwọn tó wọ́n ń tàwa fúnlé ọlọ́run tó gbọ́n ní kí wọ́n síjú lẹ́lẹ̀ kí àwọn máa fi ṣẹ̀rí wípé torí ẹ̀ obìnrin gbọ́dọ̀ síjú ènìyàn ọmọ kẹtí sí ìgọ́sábẹ́ nǹkan mìíràn mo rò pé pẹ̀lú àlàyé tí mo ṣe yìí ó yẹ kó yé wa dáadáa lẹ́yìn wá gbà náà òun náà ní pé lára àwọn nǹkan tó dún di wàhálà wa a máa ka gba àwọn àyà yẹn tí nǹkan tá ń sọ ìjọba ti yé wa kò sí wàhálà mọ́ ẹni pé kákàkà ká sọ àwọn nǹkan tí àwọn èèyàn tún ń gbára lé nínú àwọn àyà yìí tẹ́fẹ́ máa fi ṣe point ká tún ṣàlàyé fún wọn òun náà ní pé ẹlẹ́ẹ̀kẹta nínú kan táwọn èèyàn gbára lé tí ó tún máa ń nǹkan náà ní pé Ibn Abbas radiyallahu anhu rìwáyà tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ so rìwáyà tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ibn Abbas àyà tó wà nínú Suratu Nur tá a máa padà wọn lọ síbẹ̀ náà á ka òun náà á rọ̀ ṣàlàyé pẹ́rẹ́pẹ́rẹ́ níbẹ̀ òun náà ní pé wọ́n ní wàláyùbù dínà zínátà húnà ìlàmà zọ́hárọ̀ mìnìhà wọ́n ní àwọn obìnrin ò gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn ìlàmà zọ́hárọ̀ mìnìhà àyàfi tó bá hàn nínú ẹ̀ wọ́n wá mú ọ̀rọ̀ Ibn Abbas wá wípé ọ̀rọ̀ Ibn Abbas ni wípé èyí tó hàn níbẹ̀ òun náà ni àlìwájí wú wálíkà fáàní òun náà ni ojú àti kí ni ọ ọwọ́ méjèèjì so Ibn Abbas hebrew lè náà yìí ó fún wa. so tí sábà bá lẹ gba nǹkan tí sábà bíi bá gba nǹkan wá agbọ́dọ̀ fún ní kún ọ̀rọ̀ fún ẹ̀ ànábì náà ló sọ nìyẹn òyìnbó ti di kí ni ẹ ó ti di ẹ̀rí wọ́n gbà kó ti di ẹ̀rí ọ̀rọ̀ tí Ibn Abbas wá sọ yẹn àwọn aráwọn tó gba àwọn rìwáyà tó pọ̀ wá wọ́n wá ní kí Ibn Abbas nìkan ló sọ ó wọ́n ní kí Ibn Abbas nìkan ló sọ ó wọ́n ní ìyá wa Aisha ló sọ ọ́ wọ́n lọ mẹ́rin yẹn wá náà àfà wọn mẹ́rin wá wọ́n ní Anas bin Malik ó sọ Abdullah bin Umar ó sọ eh, Abu Hurairah wọ́n ní ó sọ Al-Miswar bin Makroma wọ́n ní sọ èèyàn mẹ́fà ni wọ́n kà nínú àwọn sọ̀hábà tó ń sọ̀rọ̀ nípa kí ni o alìkàfà ní wọ́lọ̀wọ́jì ìgbésọ́ ọ̀rọ̀ wọn ti tó máa náà lẹ́yìn náà wọ́n tún á lọ ní àdíìsì kan àdíìsì yìí òun náà ni ó wà ní Abu Dawud àdíìsì tí wọ́n gbà wáyìí wípé Asma àdíìsì Aisha Asma ó wọlé wá bá nàbí ànábì wá ní ya Asma bá nàbí rí ó wá ní ìwọ Asma so ìnàlímárì ata ìràbálà kàtìmáhìnà ọ mà pé obìnrin tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe áìdọ̀ làyẹ̀sùlù láà àyúrọ̀ mí ni àà ìlà àádá wàhálà tó bá ní bẹ̀rẹ̀ sísẹ́ idol kò yẹ kéèyàn máa rí nǹkan kan lára rẹ̀ àyàfi eléyìí àti eléyìí wa ashara ila alwajhi walkafai aw ila wajhihi wa so anabi wana náà kala síbi ojú rẹ̀ báyìí àtẹ̀tẹ̀lẹ́wọ̀ rẹ̀ méjèèjì gbogbo àwọn afa tó ń tafsir ko kò sẹ́ni ẹ̀ka tó mú o to fi tuma tafsir aya yen o ore Ibn Abbas ni won mu wa o won sì rí adisi yi o. gbogbo àwọn àfa àpàtà yányá ni wọ́n dọ̀ àwọn àfa tí wọ́n ń gbà àwọn àfa aládìsí àwọn àfa tẹ̀síìrì wọn náà kò lò nínú tí àwọn o tí wọ́n fi sọ pé àyà yìí o pé n ti ń sọ ni pé lámà sọ ara mi lẹ́yìn ọ̀rọ̀ kí ni Ibn Abbas nìkan ni wọ́n ń lò ó torí pé ó bì pé wọ́n gbà pàdísì yẹn lọ́dún àwọn ó ṣe kí ni ó wà dọ̀ yìí ṣùgbọ́n àdìsí yìí ẹ̀ẹ́ àfáwọn àgbà ṣe Albani àwọn sọ pé àdísì ọgbọ́dọ̀ lálàáfíà àbìjẹ̀mí ìtòkè òun láti gbọ́dọ̀ fi túmọ̀ àyà ìtàwọn tó ṣáájú lọ sí pé òun la gbọ́dọ̀ fi túmọ̀ àyà ike ojú àti àtẹ́lẹwọ́ méjèèjì pé la gbọ́dọ̀ fi túmọ̀ àyà nígbà táwọn tó ń jẹ àwọn tó ṣe tẹ̀fsíìrì tí wọ́n ti kọ̀ọ̀kan bọ̀ láti lẹ́lẹ́wà táà lè mẹ́ńṣẹ̀ tẹ̀fsíìrì kan tó dẹ́rú ẹ̀wò ṣé wọ́n wá rí èèyàn nìkan náà wọ́n kọ́ níbẹ̀ gbogbo àwọn afá ọ̀tọ̀ làwọn afá dáàdì sì yẹn ṣe tíàlì lórí pé ó wà dọ̀yì àwọn náà dá tiwọn náà ṣe pé ó wà sọ̀yìn ṣùgbọ́n àwọn afá wa ni tí nǹkan bá ti dàrú ayé fi mi léyìn sẹ́ẹ̀rì náà kò ní ìpàlẹ́gbẹ́ kò yẹ pé òbí sẹ́ẹ̀rì wọ́n wá ní nínú àdìsí yẹn kan téèyàn bá wò dáadáa àdìsí yẹn ni pé bóyá àlẹ́ bí ń sọ yí pé fún ni pé ó lè jẹ́ pé kọ́pìlà kí ayatu ìjáàbò tó ṣẹlẹ̀ ni kí ọ̀rọ̀ ìjáàbò tó ṣẹlẹ̀ ó yẹ gbọ́n ló jẹ́ gbọ́n ló jẹ́ ó yẹ gbọ́n ló fi sọ ìgbẹ́ gbọ́n ló fi sọ ìgbẹ́ yúrọ̀ ìgbẹ́ máa fẹ́ bọ̀ tí wọ́n fẹ́ ṣe kìtìbà pẹ̀lú rẹ wọ́n lè rí ojú rẹ wọ́n lè rí gidi o wọ́n lè rí ọwọ́ rẹ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fẹ́ ọ ó lè rójú ó lè rọ́wọ́ ẹ kò sọ pé máa ṣàfihàn ojú ó ní wọ́n lè rí lára rẹ tí wọ́n bá fẹ́ fẹ́ àletún ẹ̀bẹ̀ kò sọ pé máa ṣàfihàn ojú máa ṣàfihàn wọn. wàhálà sínú gẹ́gẹ́ ní ọdún báwọn kẹ́ni kọ́ sọ pé àdìsí nìkan so ó wà nù agbára tó wà fún wa pé àdìsí iṣẹ́ àlọ́ lálàáfíà dáhùn tó sí ni títí tẹ̀fi kúrò ayé <laughs> so látara bẹ́ẹ̀ nítorí wọ́n sábà ṣẹlẹ̀ sáwọn àfáàní tẹ́wọ́n sọ pé eh, Albani lọ́bì kan eh, rárá wọ́n náà máa fara balẹ̀ ètò ìbá yọ kékeré kọ́ kàwé ìgbò tí wọ́n túmọ̀ rẹ̀ nǹkan Albani sọ àbò katia ó kọ́kọ́ lọ mọ ti ẹ̀kọ́ yẹn gangan náà fún mi pé ó sọ pé ó gbọ̀ǹkan yìí ìwọ kàn gbọ́ eléré fè bá ní o ní àwọn kọ̀wá yìí àtàwọn kan tó yẹ pé ó jẹ́ fi lè gbọ́ nǹkan yẹn tàbí ibi kíní kan sọ báyìí ara so látara bẹ́ẹ̀ a sọ pé àdìsí yìí ká gba ti sí ẹgbẹ́ kan ó ku ọ̀rọ̀ kí ni ó Ibn Abbas tí wọ́n sọ pé àwọn ẹ̀mú wọn ọ̀rọ̀ abúlé ibn Mas'ud tún wá wà abdulhamid masoud wa sọ wípé òun náà wàá túmọ̀ ilá máa zọ àárọ̀ mi ní a òun á ní síyáàbù húnà wàlìjìlìbà ó ní síyáàbù húnà wàlìjìlìbà aṣọ wọn àti jìlìbáàbù wọn nítorí túmọ̀ nìyẹn ṣéèkù wa ní pé hmm, nígbà téèyàn mẹ́fà stroke èèyàn kan so. uh, <laughs> èyàn mẹ́fà ló kan àìdẹ́ fi pípọ̀ mú tọrọ a gbọ̀rọ̀ ilé ìwọlé tá a gbọ̀rọ̀ ilé ìwọlé àtúnwá rọrọ mi lọ́dọ̀ Ibn tó ń sọ pé obìnrin bá lọ kí kan so àwọn kan àdìyàbá ah, ní ara àdìsí wà dọ̀yìn fún So, pé ọ̀rọ̀ bí nàbà sọ pé méjì pé àdìsí lé ọ̀rọ̀ tí nàbà sọ pé eléyìí pé kábẹ́ lọ sí àyà ọ̀nù ojú ni kí wọ́n ojú ẹni kan ẹyọ kan ni wọ́n fi lẹ̀lẹ̀ ọ̀nàrà ìkànnì àwọn tàbí náà tún sọ̀rọ̀ yẹn àbídà àsàlmánì àbàbà tó ní ọ̀rọ̀ rẹ̀ yẹn ó tún wà dọ̀yìn ọ̀dà àgbà gbogbo ẹ̀ wọlé tí nǹkan bá ọ̀rọ̀ méjì wà ọ̀rọ̀ méjì tó wà ní ìsàdúrà méjì lọ́dọ̀ àwọn afáàní gbé inú ká mú kan inú ká alákọ̀ọ́kọ́ step jẹ́ ìbọ̀rọ̀ ọ̀kọ́ tẹkìnìkì bóòlù láti fẹ́ kó ọ̀rọ̀ méjèèjì pọ̀ mọ́ra wọn yẹn là ń pè ní àlìjámúkù tá a rí kó wọn á sọ pé nǹkan dáa kan lọ ìsẹ́pà àkọ́kọ́ ní àkọ́kọ́ máa ń ṣe nìyẹn ọ̀kọ́ sọ lọ jámù yẹn lákọ̀ọ́kọ́ máa wá àwọn afáwọn ni ká lè ṣe jámù àwọn ọ̀dọ́ wọ́n ní jámù tá a lè ṣe òun náà ni wípé kábíyè lọ́wọ́ ara wa gan pé àwọn obìnrin yìí tí wọ́n jẹ́ ẹni tó bojú kí ayatu kéèyàn ó bojú ó tó dé ẹjọ́ kí gangan ni wọ́n ń sílẹ̀ gan-an káde ẹ̀kọ́ lọ́wọ́ ara wa náà ṣé àwọn mùsùlùmí ṣé wọ́n ń rìn pẹ̀lú wọn sí irun lẹ́ẹ̀lẹ́ẹ̀ nìyí kí gan la fẹ́ sọ pé obìnrin mùsùlùmí nígbà tí àyà ìjáàbò ti sọ̀kalẹ̀ kí gangan lóbìnrin mùsùlùmí ń sílẹ̀ ẹjọ́ kí ni sílẹ̀ <laughs> so ojú náà ni ó bí lẹ́nu àtọwọ́ kí wọ́n ló sọ pé kó bo wọ́n dàbí nígbà tí àyà ìjáàbò sọ̀kalẹ̀ ìyàwó Aisha sọ pé àwọn obìnrin àwọn àǹsọ́ gbogbo wọn lọ mú aṣọ wọn dẹ́n ibo náà wá dàbò ṣé wọ́n sì rún lẹ́lẹ́ nígbà tá àyà jáàmù sọ̀kalẹ̀ ni ibo náà da aṣọ yẹn gangan bò tán bò ṣe àyà ni wọ́n sílẹ̀ ní fáwọn èèyàn nìyí àbí kílẹ̀ ṣáyà ni wọ́n sílẹ̀ sórí ni wọ́n sílẹ̀ ìbàdáyà wọn sọ̀kalẹ̀ tí wọ́n lọ ṣiṣẹ́ sí kan mú aṣọ tí wọ́n dàbò bìkan ibo ni wọ́n dàbò subhanallah. ibo ló dàbò àwọn ni wọ́n Dabo bí orí wọn fi bojú báyìí ṣé wọn ò fi gangan lórí gangan tẹ́tẹ́lẹ̀ ni wọ́n yìí pé wọ́n ń sínú lẹ̀ nìyẹn àlẹ́ nìkan tó gbàgbé àwọn mùsùlùmí sínú lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a jábò wa dé wọ́n wá ń borun wọn <laughs> sí sọ ni ó lè jẹ́ pé nǹkan tí Ibn ń sọ tó fẹ́ sọ̀rọ̀ lórí níbẹ̀ yẹn ni pé ó lè jẹ́ pé awálulẹ̀ amúrì òun ni pé kí ìjáàbò tó dé ọwọ́ àti kí ni o wípé kí ìjáàbò tó dé ọwọ́ àti kí ni o àtọjú ni wọ́n ń filẹ̀ Ibn Mas'ud wọ́n sọ pé nígbà tí ìjáàbò wá dé òun lọ́wọ́ á di wípé aṣọ nìkan là á máa rí lọ́dọ̀ wọn àwọn kan ṣe jámù báyẹn so wọ́n sì lọ fi jámù ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n tún wá sí jámù míì tí èèyàn bá tiẹ̀ gba jámù eléyìí ó yẹ kó gba jámù eléyìí jámù wo ni wọ́n ṣe òun náà ni wípé Ibn Abbas ní rìwáyà míì nínú Tọ̀bàránì tó sọ wípé ó dárúkọ ojú ń bẹ̀ ó dárúkọ tìró ó dárúkọ làálì tí wọ́n lé sọ́wọ́ pé kọ̀sẹ́ńtọ́ yẹ kó máa rí ó dárúkọ ojú ó dárúkọ ọwọ́ ó dárúkọ làálì nínú rìwáyà yẹn ó ní àfàwọn tó lè wọlé táwọn obìnrin ló yẹ kí wọ́n rí omi ìgbé nǹkan tí ń sọ̀rọ̀ lé ni wípé àwọn tí ọkọ oníkan ọkọ ló lè rí ndólágbára jù bẹ́ẹ̀ àwọn tó kù tọ́lọ́wọ́ bá dárúkọ tán bẹ́ẹ̀ rí nǹkan kí làwọn ò rí yàn nígbàdára oju rí ojú tó rí ọwọ́ ọkẹ́ àwọn tó kù tí wọ́n ní kí wọ́n dárúkọ kí ni káwọn ò rí o ẹ̀kí wọ́n tún rí mi sọlọ́tàrà <laughs> bẹ́ẹ̀ gbogbo àwọn afáàná sì gbà yìí pé àwọn tọ́lọ́wọ́n bá darúkọ nu kùránì ìtọ́lọ́ ní kí wọ́n máa rí òun náà ní kí ni ojú ibi àwọn kíní kíní o àwọn ẹ̀rí ní etí wọn àwọn kankan so ibi ọwọ́ wọn báyìí kí wọ́n rí tọ́lọ́wọ́n ní kí wọ́n rí nìyẹn nígbà bá tẹ̀sán pé àwọn tó bá wọlé tóbi tó bá bẹ̀rẹ̀ sọ pé ìdí náà bá fẹ́ gbà lérò ní wípé kí ni o àwọn tó bá wọlé ló fẹ́ ṣàlàyé so káwá gba ti Ibn Mas'ud yìí pé aṣọ wọn gbogbo afáàlú dẹ́gba yìí pé Ibn Mas'ud nínú ẹ̀ tó yẹ pé ó lórí tẹ̀síìrì ni gbogbo ibi táyà ti sọ̀kalẹ̀ pátá ló mọ̀ òun dẹ̀ mọ̀ sábàbù tó fi sọ̀kalẹ̀ òun dẹ̀ mọ̀ parẹ̀ riwaya gbẹ̀dọ̀dọ̀ Ibn eh, eh, Mas'ud bó láti wá da riwaya Ibn Mas'ud nù biduni hujja káwọn sọ pé ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ àwọn ni six stroke one káwá ní ọ̀rọ̀ kí ni o ibn abbas la fẹ́ mu ẹ ò ní ṣe point kò ní ṣe point táwọn náà bá wo dáadáa àwọn náà rí pé kò ní ṣe point lẹ́yìn wá gbà náà nínú àyà yẹn gẹ́gẹ́ fúnra rà àfàtún ẹ wá wo mú àyà yẹn gẹ́gẹ́ fúnra wàlá yubudina wàlá yubudina zinata hunna illa ma zọ àrọ̀ mi ni wọn ò gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn àfihàn tó bá ń sọ àrọ̀ ni pé ó hàn fúnra rẹ̀ ó yàtọ̀ sí pé àyà àfihàn tí wọ́n bá ṣàfihàn ó hàn fúnra rẹ̀ ni ní àwọn afáàní ọ̀ṣọ́ méjì ló wà ọ̀ṣọ́ méjì ló wà ọ̀ṣọ́ méjì ọ̀ṣọ́ alákọ̀ọ́kọ́ orin tọ́lọ́ wọn bá dẹ́ni nìkọ̀ọ̀kan wa la ojú wa ọ̀ṣọ́ ni ọwọ́ wa ọ̀ṣọ́ ni gbogbo àwọn kan tọ́lọ́run dá mọ́ wa ká fi dá a lẹ́wà ọ̀ṣọ́ ni ọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwa là ń ṣiṣẹ́ ẹ̀tọ́ awọ́ṣọ́ ni atọ́jú ni aṣèkínní kan ọ̀ṣọ́ làwọn ń gbélé yàn ọlọ́run á ní àfẹ̀yìn tó bá hàn fúnra rẹ̀ yẹn ni pé mingeri custody unintentionally olúwa túmọ̀ sí wípé ó hàn fún rẹ̀ bóyá obìnrin ń lọ ojú ẹ̀rọ asíbá ó hàn fún rẹ̀ nǹkan kan ra síbẹ̀ nǹkan kan ra yọ lára rẹ̀ pèsè nǹkan oyè ló máa mú tùmọ̀ wa ìyí tó bá hàn fún ẹ aṣọ náà dẹ̀ ni òun náà máa hàn fún ara ẹni kò sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dáàbò bo kì í sọ pé ọlọ́run sọ pé ilá máa àzẹ̀hárúnà àyàfi dáhùn obìnrin bá ṣàfihàn nǹkan fúnra rẹ̀ yàtọ̀ sí nǹkan náà ṣàfihàn nínú èdè gan sọ látara bẹ́ẹ̀ ibù ọ̀rọ̀ tó wà nínú àyà ẹ̀ kò ran tẹ̀síìrì kí ni o Ibn Abbas pàrọ̀ lọ́wọ́ so yẹn la fi gbọ́dọ̀ mọ̀ wípé <laughs> tá a bá ń sọ fún wa nípa pé ká mọ̀ ké ntọ́nà ọba ń ṣàlàyé ọlọ́wọ́ bá ṣàlàyé lọ́nà tí ó gbà yí àwọn èèyàn dáadáa lábùsù kan nu kùránì gbà mí ó lágbára gan ọ̀rọ̀ mi wọ́ọ̀dù lásán tọ́nà ọba lò báyìí ó lágbára gan ṣùgbọ́n àwọn kì í mọ rírì so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilá máa ń sọ àárọ̀ mi ní àárín yẹn tọ́nà ọba ni kò yé wa dáadáa. so lẹ́yìn wá gbà náà ó wọn kàn áyà fún wa torí táìmù ó dáni pé àwọn àfáà tí wọ́n gbà yìí pé obìnrin lè ṣí ojú sílẹ̀ wọ́n ní àwọn oríṣiríṣi àwọn ẹ̀rí kan tí wọ́n máa ń mú wá so àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá yìí wọ́n mú wá láti inú àwọn àdíìsì so wọ́n mú wá láti inú àwọn àdíìsì kan yídì so wọ́n sọ pé ó jẹ́ sàfáwulẹ̀ ọ̀dẹ́yìn ni so wọ́n sọ pé torí ẹ̀ ìjọ ìdì ní ṣe bóun ni wọ́n ròyìn ẹ̀ wípé ó jẹ́ báyìí so nǹkan náà apá máa ń ṣàlàyé fún àwọn èèyàn ni pé irú ìdì ní ìsinmi báyìí ó ti wọ́n ti ń kí ìdì kí ayàtú ìjáàbò tó ṣẹlẹ̀ ọdún kejì náà ti ń kí ìdì ọdún ẹlẹ́ẹ̀karùn-ún ni ayàtú ìjáàbò ṣẹlẹ̀ lẹ́yìn náà àwọn tó jẹ́ ẹrú ẹrú a máa ṣíjú lẹ́ òòrùn sọpọ́ ọmọ lóàbí lẹ́ni yẹn gbogbo àwọn ìtìmọ̀ aláàtì yẹn làwọn èèyàn wà máa kó pọ̀ mọ́ra wọn pé ẹ̀ wọ́n ni sẹ́nìkan lórí yẹn nìkan so àwọn wa máa mú àwọn ọ̀rọ̀ yẹn wá láti ilé fi sẹ́ẹ̀rí ibi ànábì jáde ńjọ́ kan ó wá rí obìnrin kan ó wá wù ànábì wá ah obìnrin eh, obìnrin yẹn sí ànábì lè mọ̀ ànábì wá padà sílé ọlọ́báyàwó ẹ̀ so ànábì wá padà báyà pé gbanabi tó wá jáde rọ́bìnrin yẹn wọ́n ní ànábì rọ́bìnrin yẹn ṣé kò sí júlẹ̀ nìyẹn ah ah èyàn rí yẹn èyàn lè rọ́bìnrin náà gẹ́gẹ́ dé pé wà lójú bá gbé so ìdí òsì nínú lámùsù àwọn èèyàn máa mú wa ìdí òsì nínú àdìsí yẹn àwọn bẹ̀rẹ̀ sí máa wa ọ̀kọ́ ẹgbẹ́ ọ̀kọ́ mi wá ṣẹlẹ̀ nípa pé ẹ̀dọ́ ẹ̀fà nàbí tó fẹ́ fi rẹ̀ tọrẹ fà nàbí nìsín ẹ̀dọ́ ẹ̀fà fi rẹ̀ tọrẹ fà nàbí ọ̀gbọ́n ànábì gbọ́dọ̀ wò tó bá tiẹ̀ sí kú bá tiẹ̀ sí jù bá gbọ́dọ̀ wò ẹ̀rọ gbé rárá pẹ̀lú pé sí jù bá tí bá bẹ̀rẹ̀ tọrẹ bá nàbí ni ànábì so nínú kìtìbà nìyẹn lé wọ́bi bẹ́ẹ̀ ni wọ́n sọ ti ẹ fadilu wa tẹjú mọ́ dára bí n gbójú ẹkú mẹba obìnrin yìí ibi hajj ló wà orí ma ẹrọ so bí ànábi gbójú ẹ wọn ni ànábi ṣe ìkìrọrù yìí pé èèyàn lè síjú lẹ́yìn yẹn tẹbí ànábi ò sọ fóbìnrin yẹn wí pé kó bójú torí ẹ àwọn aṣọ ni nọọsù yìí pé ànábi ti ṣe ìkìrọrù torí pé kí ni o táwọn ibi bàbá lè dákẹ́ ó fọwọ́ sí kinní yẹn nìyẹn subhanallah so gbogbo àwọn ìtìmọ̀ aláàtì yìí òun náà làwọn èèyàn máa ń kó jọ pọ̀ táwọn èèyàn sọ di nǹkan tó ń sọ pé ẹ̀rí ń bẹ bí àbá gbogbo ẹ̀rí ti bẹ bí àbá yẹn irọ́ ló kúnú ẹ̀ ìtìmọ̀ aláàtì lásán ni so látara bẹ́ẹ̀ òun náà ní pé ìgbà míì obìnrin lè jẹ́ rú ìgbà míì lè jẹ́ pé obìnrin ẹ̀ àyà ìkíní ẹ̀ ti ṣẹlẹ̀ before kí àyà ọ̀dọ́sẹ̀ ìbí wọn dẹ́ pé láàrin ọkùnrin tó rí obìnrin ìjọ jẹ́ ẹjọ jẹ ọmọ ìyá tiwa lọ́dọ̀ wọn ẹlẹmi lọ bá dìsọ agbẹ obìnrin tí wọn làrẹ nìkan sọ pé obìnrin tí wọn dákú lẹlẹ ọ sọ pé ó sọ pé sàwùdáwù ní bóòlù ti dàmọ wọn lẹ́yìn ọmọ dágbọ ní àtàkà sharp mo máa ń sí aṣọ mi máa ń sí bóòlù ti ní mẹ́ta ọsẹ máa ń sí pé ó jẹ yẹn dúdú àyàn wa lọ gbọ́ síbi àwọn ẹ̀rí tó tó tí ò nítumọ̀ sọ pé gbogbo ẹ̀rí yẹn ká máa wá bí tó yẹ pé yẹn sọ pé mo rí ojú ẹ gangan báyìí sọ látara bẹ́ẹ̀ kárí pé aṣọra dáadáa sọ wọn ká àwọn ayà yìí wa so àwọn bíi táwọn yẹn tuntun máa ń so mọ́ nínú àyà yẹn àti máa sáré sàlàyé náà àyà tá n kà lọ lẹ́kàn. ذلك أدنى أن يعرفن فلا يؤذين ذلك أدنى أن يعرفن eléyìí òun ló súnmọ́ dáadáa jù kí wọ́n fi dáhùn obìnrin mà àwọn kan wá ní ọ̀dà àwọn ní arọ́pà ọ̀dà àwọn mọ̀ sábà rojú wọn bó la fẹ́ dáhùn mọ̀ áà. Ah, ah àwọn kan dúdú bẹ̀ wọn ẹlòmíì tó gbọ́ gan nílò àwọn kan wà pé àgbọ̀yé yẹn ò sì tó àyàn ọ̀rọ̀ fún un dáàlìkà àdínà àyàn ọ̀rọ̀ nítorí sọ ni pé ká lè bá a mọ̀ yàtọ̀ pé àwọn eléyìí jọ ọmọ lúwàbí tó táyà torí ẹ̀sọ̀ kalẹ̀ àwọn eléyìí sì jẹ́ kí ni o wọ́n jẹ́rú kèrè ṣe àrọ̀ pa pé mo fẹ́ mú ríyàn lójú báyìí. Ah! kèsì àárọ̀ fún abékìdí o mo fẹ́ rí yàn ní ojú náà. fàlàyò ìlàyìn. so wọn ò fi ní máa fi ẹni bá lo ìjáàbù tó bojú ẹ tó ṣe gbogbo ẹ wọn ò ní máa àìdá tiẹ ó lóòótọ́ àwọn tó wà láwùjọ náà ń fa ìdá kan àwọn èèyàn ṣùgbọ́n àìdá tiẹ ó kéré tẹ́yìn bá sí júdìsì yẹn yóò ti rí à gbogbo nǹkan náà fẹ́ rí ẹ̀yẹ́ ti rí ọ̀pọ̀lọpọ̀ mẹ́ẹ̀ ẹ̀yẹ́ ti rí structure ẹ̀yẹ́ ti rí ojú kí ló kù so kí ọmọ kí ọmọ sí kí ló kù sí ẹni tó fẹ́ wò lọ́dọ̀ obìnrin tó tó tó bẹ́ẹ̀ mọ́ so látara bẹ́ẹ̀ Naam. Wa kana Allahu ghafuran rahima. Ọlọ́run àwọn tẹ́ ti ṣe sẹ́yìn kana Allahu ghafuran rahima. Ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹ̀lẹ̀. So wọ́n sáré ka fún wa, wọ́n lọ sínú sọ́tù lóhùn náà. Wọ́n sáré ẹ̀sùn eh, sọ́tù azab àkèrè yóò ní tiwọn, pàṣẹ ló ní wọ́n yìí. So sọ́tù azab, eh, sọ́tù nur, àyà thirty one, one twenty four, àyà. Eh? thirty one thirty ni ṣe thirty one àbí thirty ok thirty ọkùnrin ọkùnrin náà. وقل للمؤمنين يغضوا من أبصارهم ó ní sọ fún àwọn mùmínín yàgùdú min absorihim kí wọ́n máa tẹ́jú wọn abamọ́lẹ̀ àwọn ní à ah, ẹ̀dẹ̀ sọ pé gómìnà ọmọ sì jù sẹ́fẹ́ ní a tẹ́jú abamọ́lẹ̀ wáìtẹ́ ní a tẹ́jú abamọ́lẹ̀ ẹ̀rí àwọn kan nìyẹn wọn ti rẹ́ẹ̀rí nìyẹn wáyé tí wọ́n ní àmà tẹríba mọ́lẹ̀ tó bá sí júù ni wọ́n sá ní àmà tẹríba mọ́lẹ̀ <laughs> so ẹ̀rí àwọn ẹ̀mí ẹ̀ tó gbé gan táwọn ẹ̀dọ́ ẹ̀rọ ni pé gọ́dùn bàṣà lọ́lọ́wọ́ bá sọ wípé ẹ wọ́n ní ká tẹríba mọ́lẹ̀ ká má wò wọ́n ni kí wọ́n sí júù ká má wò wọ́n àwọn afáwa sàlàyé fún wọn wípé ẹ̀yin ò ṣe é gbọ́ràn báyìí gádùn bàṣọ́ọ̀rì onígbé tóbìnrin bá ń lọ gan lẹ́wọ̀n àwọn ẹrú wọ́n ní kí wọ́n sí ojú lẹ́lẹ̀sí wọ́n ní kẹ́ ẹ máa wà wọ́n náà ni so irú ẹni tí obìnrin tó ṣubú lulẹ̀ tí ìdíjàsẹ́ wọ́n ní kọ́ òwò ni so irú àwọn obìnrin ṣe kèfèrí ò kì í gbé inú ìlú mùsùlùmí mùsùlùmí ò kì í lọ inú ìlú kèfèrí ẹ gbogbo eléyìí ṣe èyí ò ní dẹrí èyí ò ní dẹjú lẹ́mẹ́ ọwọ́ alẹ́ pé ìwọ́n ní ká máa wojú ẹ̀yìn ọgbà alẹ́ mẹ́ pé gàdúgbàsọ́ọ̀dù mẹ́ni ibi tí òkè sẹ́rí lẹ́yìn lọ di ẹ̀rí mú so yàgòdú nàbí náà sọ̀rọ̀ yìí nà. wọ́yá fàbú fúru jahun. so mí yẹn náà mi ní sàlàyé ẹ̀dọ́ kò sí táìmù mọ́ àwọn kan náà dúdú ti mí yẹn mí ní absọ̀rọ̀ yìí nà wọ́n ní à mí yẹn gbogbo nǹkan tẹ́ mú alẹ́ rẹ̀ kò ní túmọ̀ àwọn sọ pé àwọn kan wà dẹ́gbẹ́ èèyàn lè wò wọ́n ọ̀fẹ́ fẹ́ ó lè wò ibẹ̀ ni mí tẹ̀bù ìdí àyẹ̀fi wá so àwọn bá ti dá wọn lóhùn wọ́yá fàbú fúru jahun náà furujahum ọlọ́run ni kí wọ́n sọ abẹ́ wọn náà. dhalika azka so ayé ayé bẹ́ẹ̀ ni àwọn obìnrin ọlọ́run ní káwọn náà ó dẹ ojú wọn lẹ́ẹ̀lẹ́ àwọn obìnrin náà káwọn náà ṣe kí ni o kí wọ́n dẹ ojú wọn lẹ́ẹ̀lẹ́ onítòbìnrin náà tún lè rí lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ kejì sọ́gbà òdojú ẹlẹ́ tó gé ọ̀dọ́gbẹ́ mú kí wọ́n dẹ́gbẹ́ obìnrin ọ̀dọ́jú ẹlẹ́ ẹlẹ́ so kégbé yóò gbogbo kan dáhùn sọ yẹn náà òun náà gbọ́dọ̀ sí kí ni o nǹkan ló jẹ́ àwòrán ọkùnrin náà ló jẹ́ mùgálázọ̀ obìnrin ó lè rí tó ẹlẹ́mìíràn wọ́n ní tọ́wọ́ bẹ́ẹ̀ tọ́ yọkàn ṣe kìíní sí wọn ní báwọn aragbádùn tọ́wọ́ bá sọ nìyẹn aragbádùn bá sọ̀dọ̀ sọ báwọn náà nìyẹn sọ látara bẹ́ẹ̀ ọlọ́run ní pé kí wọ́n káwọn náà dẹ ojú wọn lẹ. lilmu'minati yaghudna min absarihin wa yahfazna furujahun. ọlọ́run ní kí wọ́n sọ abẹ́ wọn náà wàlá yìbẹ̀dì na zínata hùn na ilá ma zọ̀hárọ̀ min ha. ọlọ́run kan má sàfihàn ọ̀ṣọ́ wọn àbí tó bá fojú àti sàlàyé lè fún wa. wàlíyà burúkú náà bí kúmùrì hin na aláàjú yìí bí hin. sọ ayẹlẹ náà wàlíyà dìrìbù náà bí kúmùrì hin na aláàjú yìí bí hin. ọlọ́ni àwọn obìnrin fàlíyà dìrìbù náà bí kúmùrì hin na aláàjú yìí bí hin kí wọ́n mú ìbòrí wọn kí wọ́n dàbò kí ni ọ́ àlá kí wọ́n jẹ́ kó bo gbogbo bí tí wọ́n ti ti ọrùn bọ̀ nínú aṣọ kí wọ́n jẹ́ kó bò ó àyàn wá ní àtúkì mọ́rù ní ìtumọ̀ lúgà ní ìborí ni pé nǹkan náà bá fi borí báyìí lásán ni kò gbọ́dọ̀ bójú ẹ̀ sórí ni wọ́n fi ń bò ọkẹ́ ó bí gómìnà gbọ́dọ̀ betí ni ẹ̀ lọ mẹ́rin tó sọ pé kó betí wá hmm, nígbà wọn sọ pé bòrí wọn ò ní kó betí ṣe bórí wọn ni ó bò ẹjọ́ bò kọ́ mọ̀ betí ẹ̀rí etí lọ mú wọn gbà náà gbàdúrà bẹ́ẹ̀ yọjú lẹ́lẹ́ himaru nìyí ó wà nínú tábàbẹ́ túmọ̀ nǹkan ọ̀tọ̀ ní lúgà wọn àlọ́ mú dísánárì wá wọn àlọ́ mú dísánárì wá pé wọn wà nù wàsíìtì wọn wà nù kíní kan wọn wà nù kíní kan pé wọn wà nù kan pé èèyàn kọ́kọ́ máa ń tú nǹkan pẹ̀lú tí dísánárì bá tọ̀ yẹn ní lúgà bóòlù ànábì gangan ti lò ó àìsè wa túmọ̀ rẹ̀ yẹn ní sẹ́rí wọn àfihàn lẹ́lẹ̀ wọn wà lọ bí lúgà wọn àfẹ́ bí da ọ̀rọ̀ nù wọn ni àwọn afá kan náà tó mọ lúgà bàjẹ́ ó ti tú bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ ni ìyàwó Aisha ìgbà tí aya aya ṣẹlẹ̀ àwọn mìíràn sọ wọ́n ní ìtàmọ́rù náà wọ́n ṣe gidi wọ́n lo kìmọ́rù wọn ni wọ́n lò sí wọ́ọ̀dù yẹn ìtàmọ́rù náà ẹ́ wọ́n bójúmọ́ ni ẹ́ so fakọ mọdù tó wájú yìí nínú àdìsí wa ní Bukhari nígbà tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí Aisha orí fakọ mọdù tó wá èèyàn á fi bojú ni ẹ eh? so alẹ́bí fẹ́ràn pé níbi àwọn ẹni bá jẹ́ pé ẹ eh, ọ bá kú ní ìbàdàn sí ájìlọ alẹ́bí ni látọ̀ kọ́ mi rú wájú ha alẹ́bí ló gbé wájú ẹ̀yin wá fẹ́ pé ẹ eh, lúgà nìkan lẹ́yìn fẹ́ lò ẹ̀ tún ẹ bẹ́ẹ̀ so kùmù hàn ní ìdìbò rí ni kókàdé bíi gbáyà báyìí ọtí tán ìtumọ̀ kìtumọ̀ ni o wọ́n á dùn ọwọ́ wálé ẹ́dìrìbù nàbí kò mú rí iná àlàwádìí kò sójú bẹ́ẹ̀ ara ìtumọ̀ tí ọ̀dá ni ẹ̀ náà. wàlá yúbẹ dí iná sí iná tàhún náà ìlà alébúrú láti hin. so àyà tó gbẹ̀yìn káfíń ẹlẹ àṣàlàyé lẹ́yìn so àti ẹ̀wọ̀n sọ̀rọ̀ sí iná méjèèjì tó wà mẹ́rin kanú ẹ̀sẹ̀ máa dára láwọn so níparí wọn náà ni pé àyà tí ó wà ní àyà 16 nínú sọ́tù nùr àyà 16 nínú sọ́tù nùr wọ́n máa kà fún wa so lórí àǹfààní tó pọ̀ wà nù àyà yẹn gan so nam. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا ọlọ́ni wàlùkọ̀wá ìdúmínà nìsá àwọn obìnrin tó di dàgbà alágbà náà ń pè ní kọ̀wá ìdúmínà nìsá àwọn obìnrin tó di dàgbà alágbà tó yẹ pé wọn ò lè sọ pé àwọn fẹ́ ṣe márẹ́ẹ̀jì mọ́. falaisa alaihin najunahun anyadọ́nà fìyàbàhun. ọlọ́run ló ṣe ààbò bí ọlọ́run kò sí ẹ̀ṣẹ̀ fún wọn kí wọ́n mú aṣọ wọn kí wọ́n fi ilẹ̀ kí wọ́n mọ̀ wọ́n. àwọn afáàní sí ọlọ́run wọn mọ̀ rí òórùn kí ọlọ́run wọn mọ̀ wọ́n ó gbé aṣọ kan wà tí wọ́n ó gbé lórí aṣọ wọn aṣọ kan wà tí wọ́n gbé lórí aṣọ ọ̀rọ̀ ni wọ́n máa rin òun ni ọlọ́run kí wọ́n fi aṣọ yẹn lẹ̀ kò sí nǹkan tó gbúrú náà. ọ̀yẹ̀rọ̀ mùtàbárí já ti ń bìsí náà. ọlọ́run ní kí wọ́n dẹ̀ máa jẹ ẹni tí ó tó wá jẹ́ pé tí wọ́n bá tó wá jẹ́ pé àwọn yẹn kó tó wá lọ lo chaine kó wọ́n lọ lo kíní kàṣẹ́tì ọlọ́run ni <laughs> arúgbó o kò sádúgbò gánà ní ó tún dì sọ ọlọ́run kọ́ mọ́ sí bẹ́ẹ̀ náà. wà á yin yasta fífúnà kọ́yìrú làwọn. ọlọ́run tí wọn ọba tún wá gbá sọ yẹn lẹ́ẹ̀lẹ́ tí wọ́n tún lè wà dí sẹ́yìn bá a ti sọ yẹn ọlọ́run ní wa wàlúwàhù sẹ́mi ìwé náà ni àyà ti tó lọ́sùn lọ́tọ̀ tọ́lá sọ bẹ́ẹ̀ àwọn tó dúdú àgbàlagbà bẹ́ẹ̀ àwọn bàbá sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tẹ́ máa mú wá ń gbà mí arúgbó tí wọ́n sọ ń gbà tí wọ́n àbí sẹ́rí kẹ́ ẹ́ ó obìnrin tí wọ́n rí nínú tó látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa nípa àwọn nǹkan tí à ń sàlàyé fún wa ká gbọ́ yé ìwọ náà lọ sí báṣu tiẹ̀ náà kó wádìí wàá rí gbogbo nǹkan dáa sọ yìí pé ìtàn sàlàyé fún wa ó ní òdodo tí a bá tẹ̀lé pé ilé ayé lè ilé ayé wa yìí lọ́la fẹ́ develop lọ́la fẹ́ ṣe kìíní kan lọ́la fẹ́ ṣe kan ṣe má máa ro gbogbo eléyìí mọ́ ọlọ́ọ̀dì parí ilé ayé yìí wọ́n ntọ́fẹ́ tágbé bí láyé ti wà ní òní kírun èyí ó dẹ̀rẹ́ ni torí pé kíni èyí ó mọ̀ sí alátàwọn sí dalẹ́ ó dẹ̀rẹ́ ni owó ó dẹ̀ ń gbádùn èyí lè máa sọ pé kò easy kò easy kò easy kò dẹ̀ easy bí ó tọ́ kò ní kírun náà irun is like problem wàhálà fún yẹn pé ah mo kí kan láàárọ̀ ọdún dàgbé méjì wọ́n tún ní kí tí wọ́n kí kan mẹ́ta ah èmi lè kí pọ́ ní àbíká máa kí méjì péré so gbogbo nǹkan tó wà ní ẹ̀sìn ẹ̀yìn kan máa rí gbégi ọlọ́run ní rízì gbogbo ẹ̀ padà yẹn ṣùgbọ́n wọn kàn máa wò yí gbégbé ẹ̀ pẹ̀lẹ́ yóò tó nǹkan tí ẹ bá gbé ìjáàbù ẹ̀jẹ̀ ayọ̀ ìjáàbù nìkan kúrò nínú ẹ̀sìn ó ti bà gbogbo ẹ̀sìn jẹ́ tá a fa ti bà gbogbo ẹ̀sìn jẹ́ náyẹ́ tó o bá tí lè ṣe máa bẹ́ lọ́mọ ìkọ́nà ọmọdé ni so látara bẹ́ẹ̀ so kò ní sáàyè fún wa àwọn orin kan wà lọ pé àwọn àfàkọ́ tó pọ̀ gan lórí ìjáàbù ó náà ní àwọn àfáà Oni oni ó ní wọ́n kọ àwọn orin yẹn ṣùgbọ́n orin yẹn ó pọ̀ dábàáníkà máa kà ká tó túmọ̀ rẹ̀ tán so yóò ti jẹ́ yóò jẹ́ nǹkan tó tóbi ṣùgbọ́n akẹ́lẹ́ kọ orin kan péré nú ẹ̀ onímọ̀lì ara sitira mọ̀lì ara satira la tàrí dáhùn dàmánì àjàù. ما لي أرى الستر لا ترضون منهجه أما سفور فلا بأس ولا ضرر أما السفور فلا بأس ولا ضرر ó ní kí ló jẹ́ tó ṣe yí pé mẹ́lì ara àsátìrọ̀ látàrí dáhùn náà mọ̀nà hajj tó yẹ pé kóbìnrin ó bójú ẹ̀ kó wà ní pamọ́ látàrí dánwò náà mọ́nà hajj kí ló dé tó fi kó wù yín ẹ̀yin èèyàn ìlànà yẹn ah afọbi bama ìyàwó mi wọ́n fi bama fọfẹ́ káwọn ọmọ rí ni kó mọ̀ fi ó fáyín mọ̀ gidi gan látọ̀rọ̀ dánwò náà mọ̀ ní ajá kéde bẹ̀rẹ̀ tọ́wọ́ jẹ́ pé kí á fún un fàlà bá a sán wàlà gbọ́rọ̀. wọ́n wẹ̀ sùn fún òrùbẹ́ kóbìnrin ó sinra lẹ̀ níta gbangba nínú pépà nínú gbogbo ẹ̀ káyọ̀ wá wo nínú fitẹ́lì nínú gbogbo ẹ̀ fàlà bá a sà ayọ̀ kankan káyọ̀ àwọn gbogbo ẹ̀ ká gbádùn ayé yìí wàlà dọ́rọ́rù kò jáde ra kankan kóbìnrin ó ṣe kí ni ẹni a ah, ní twenty kìíní kan sẹ́ńtúrì yìí lóbìnrin ó máa ṣe báwọn ah, kò yẹ kó bẹ́ẹ̀ ìyẹn láyọ̀ wá sọ pé kí ni ọ̀yọ́nú sí i wọ́n wá ń criticize gbogbo ìgbà tọ́lọ́ ti jẹ́ pé nǹkan gbé tí ó tún lẹ́lẹ́sẹ̀ nìyẹn tí ó tún lẹ́ ayé tí ò ní wá lánà sọkọlọ kó fún alágbèyọ rọ ẹ ètò àpapọ̀ ìwé sọ aláǹfààní sùmọ́nà kan náà alhamdi shalom wa rahmatulahi wa rahmatulahi astaghfiruka wa atubu ilayk. Ibi orin ẹ̀sọ̀ pé ẹ̀kọ́ ṣe àdìmí ní àfààní. Wa alaikum salaam ìbéèrè pé àkọ́kọ́ tí a ti sọ lórí ìjà fáwọn obìnrin mo fẹ́ mọ ohun tó jẹ́ tó jẹ́ áwọ̀ fún àwọn ọkùnrin náà lásìkò ẹni apákejì bẹ́ẹ̀ ni pé mo láàrin àwọn ọmọ ìyá ini, kan mo mo gbọ́ láàrin àwọn ọmọ ìyá méjì kan tó ń ní argument kan nípa wípé bá ti jẹ́ akẹ́kọ̀ọ́ mi sí àwọn ọ̀pọ̀lọpọ̀ eh, masterpiece wà tá a máa ṣe ara ẹ̀ náà ni àwọn bíi akọ́gbọ́n kan àwọn àṣìṣà tó bóyá wá pẹ́ ṣe aṣọ láti sọrí program yẹn ṣé ó lẹ́tọ̀ọ́ ìyá ṣe ti àwọn obìnrin náà mọ̀ láti mọ̀ wípé bóyá ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú wọn kí ṣe ti tó tó máa wọ ìbá kan kò ní ìjọba ìgbéyàwó àbúrò lọ́wọ́. náà alhamdulilayi rami ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè òun náà ní pé ìhòòhò ọkùnrin òun náà ní wọ́n kọ́ béèrè so ìhòòhò ọkùnrin ó bẹ̀rẹ̀ láti bi ìdodo títí débi rukbatẹ́yìn orúkún méjèèjì òun náà ní ìhòòhò ọkùnrin gbogbo àwọn tán jáwọn àfa òun náà ni wọ́n á sọ ṣùgbọ́n wọ́n ti máa ń ṣàlàyé pé nígbà míì wà dẹ́gbẹ́ ọkùnrin níbi gbáyà rẹ̀ báyìí a máa ní àwọn kankan tó jẹ́ wípé tí a bá sílẹ̀ a máa mú ẹwà kan wá dáadáa ṣọlá wàá di pé fìtínà yẹn wà ń bẹ wọn fẹ́ tí a bá ti rí pé fìtínà yẹn wà ń bẹ wọn fẹ́ kó ṣe ni o kó bo ẹ irú gbígbáyà rẹ ṣùgbọ́n kó sínú nǹkan tó yẹ pé kí ni o tó jẹ́ táwọn afásọ pé òtò gbé kejì gbogbo yẹn ló máa ń ní irú kíní so ẹlòmíràn tó bá sí gbáyà rẹ̀ lẹ́ báyìí bí bí ìgbìyànjú báyìí yóò tó jẹ́ gà ọkùnrin máa dá sílẹ̀ la so ọ̀làdàrà bẹ́ẹ̀ kékeré wọn ni máa ń ní bẹ́ẹ̀ so ẹ̀dọ́ bá ní báyà wọn fẹ́ kó tún dáàbò bò nítorí kó lè bá dáàbò bò kó lè bá sọ nípa fìtínà so ẹlẹ́kejì náà ni pé èyí lẹ́fẹ́ sasọ fún wọn ẹ sì gbọ́dọ̀ wọn wo aṣọ tí bóòlù ẹ ti fẹ́ ṣe lẹ́ẹ̀mọ̀ ronú sí gẹ́gẹ́ bá tẹ̀ fẹ́ ṣe aṣọ fún wọn gan so bóòlù ẹtí fẹ́ẹ́ ṣe lọ́yẹ kẹ́ ẹ ronú sí fún wọn so kìí pé dàgbẹ́rẹ́ wá dé wọ́n wá jẹ́ fẹ́ẹ̀sì nìkan náà ní pé fẹ́ẹ̀sì fẹ́ẹ̀sì fẹ́ẹ̀sì nìkan ni wọ́n gbọ́dọ̀ wọ̀ ìmọ̀ ẹ̀dá àwọn míì náà wọ́n wọ̀tọ́ pé ẹlòmíràn fẹ́ sọ pé pitted ní kíní gbà mí tó fún gbogbo kíní máa bí ara báyìí ní ọkùnrin náà ó máa ń kú díẹ̀ káàtó gbà mí ní kíní so ìmọ̀lẹ́yìn kan ní gbé ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n gbé nǹkan lórí tí wọ́n bá dẹ̀ tí lè máa gbé délẹ̀ ní kíní kó máa gbé nǹkan kan sórí yìí ẹ mọ̀ ṣe wáàsí fún wọn náà ni ṣùgbọ́n aṣọ yẹn ẹ jẹ́ kó fẹ̀ ẹdígẹ́ ní sinmi ẹ jẹ́ kí o kì í ṣe pé ó wà jẹ́ pé aṣọ tí ó fún mọ́ wọn tí ó fẹ̀ lára wọn tí ó ṣe pé ó máa yọ ṣèpù ara wọn jáde so ẹni jẹ́ pé structure tó bìnrin bá fẹ́ ṣe ó máa yàtọ̀ sí structure tí ọkùnrin bá fẹ́ ṣe ẹ̀dẹ́gbẹ́ bá lè fílẹ̀ tí wọ́n bá ṣe ìyẹn gángan lóore púpọ̀ jù tẹ́ bá rí pé ó tún fẹ́ máa arouse àwọn fìtínà kan jáde sọlọ́ọ̀ọ́lọ́. so wọ́n ní sí obìnrin lè wọ aṣọ tó gùn láti fi kírun àgbọ́gbọ́dọ̀ jẹ́ jìlìbáàbù lára nǹkan tí àwọn àfà tó bẹ́ẹ̀ di kíní lọ́dọ̀ wọn náà ni pé ìmúra núùrún ó yàtọ̀ sí ìmúra ìta àwọn kan wá gbé tó gbó èèyàn lè fojúlẹ̀ nínú òrun èèyàn lè fojúlẹ̀ nínú òrun èèyàn dẹ̀ lè fi kí ni ọwọ́ lẹ̀ nínú òrun àwọn kan lu apọtí tí wọ́n sọ pé obìnrin kan ò gbọ́dọ̀ tó ti bàlágà gbọ́dọ̀ kírun ilá bil khimar wọ́n wá fi túmọ̀ fàlíyẹ́dínlẹ́bù náà fi kòmórì yìí náà aláàjù ìbẹ̀ yìí náà ìgbà mi wà lẹ́gbẹ́ tí nǹkan bá wá ń gbà mí o lè jẹ́ pé lúgà ni ó túmọ̀ sí ìgbà mi wà lẹ́gbẹ́ yóò túmọ̀ sí sẹ́rí ibùká lò nínú nínú kíní gbà mí sọ̀láàtù tẹ́ ń yẹn o lè túmọ̀ sí dùá o lè túmọ̀ kéèyàn sàṣẹ ládùn bá o lè túmọ̀ sí kéèyàn ò kírun so gbogbo nǹkan tó wà lè túmọ̀ sí yẹn ìtabàtà bá pàdé àwọn òpin ìtumọ̀ owó gángan ló túmọ̀ mí so kìí bá mi wà máa sọ yín pé ìwádìí àánú ṣẹlẹ̀ àgbóhùn ṣẹlẹ̀ àdúgbọ́dọ̀ túmọ̀ sí bẹ́ẹ̀ ni tá a bá ti rí kọ̀rí náà a mọ̀ nǹkan tó fẹ́ túmọ̀ sí gbogbo àwọn apá náà gbà bẹ́ẹ̀ so nínú òórùn gbogbo wọn náà gbà wípé èyí ó ṣe kí ni o yóò fi ojú lẹ̀ àti kí ni àti ọwọ́ ẹni tó sọ pé ẹsẹ̀ wọn ní ẹsẹ̀ ò sí bẹ́ẹ̀ so lẹ́nu ara bẹ́ẹ̀ obìnrin tó fẹ́ kiri yóò fi nǹkan borí ẹ̀ yóò fi bí ojú so yóò tó bá lè wọṣọ tó bo ẹsẹ̀ rẹ̀ tó wọlé tó kanlẹ̀ ẹsẹ̀ ó lè má wọ socks mọ tí ọba ti kanlẹ̀ ẹsẹ̀ kó wọ socks tó kàn fẹ́ kó bo ẹsẹ̀ làwọn afáàbí sọ pé mọdún náà ní kéyìn ó bo ẹsẹ̀ nínú kuraani tó bá ní kéyìn ọmọ bojú èwo gan ni fitina rẹ̀ lágbára jù àkẹ́wọ̀n abẹ́ tán sí kìyàsí báyìí sòṣùgbọ́n dágbọ́lọ́ bá ní ká sí á sí náà ni ṣùgbọ́n bá láti rẹ́rìí pọ́lọ́wọ́ bá ní kí wí kéèyàn ó sí ìyẹn ò tó lẹ́rìí náà kéèyàn sọ pé ẹsẹ̀ àtọ́jú bẹ̀tẹ̀ òun náà súnmọ́ ṣùgbọ́n tọ́lọ́ bá ní kéèyàn ó sí èyàn ó sí lẹ́nu ọlọ́wọ́ bá òun ni á sí so látara bẹ́ẹ̀ a lè pèpè lọ síbi káwọn èèyàn sí so la gbọ́dọ̀ fi sọ̀rọ̀ dáadáa níbẹ̀ so nínú ọ̀run tí wọ́n bá ti aṣọ bá ti lè bo ibi ẹsẹ̀ désàlẹ̀ kò sí wàhálà kankan wọn so wọ́n fẹ́ kó bo ẹsẹ̀ rẹ̀ kó fi ojú ẹ̀ lẹ̀ so tó bá rí pé àwọn ẹ̀tọ́ à ń bẹ ní tí àwọn ọkùnrin wà ní agbègbè tó ti fẹ́ kírun gbogbo àwọn àfáà náà panupọ̀ pé ó tún gbọ́dọ̀ bo ojú ẹ̀ tó bá fẹ́ forí kalẹ̀ ní ọ̀rọ̀ a máa sin ní ọmọ forí kalẹ̀ so ní ẹ̀ ti rí nìyẹn subhanaka rabbil hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk